kò ní tí mà ní ìsìn jẹ́lẹ̀ àwọn ṣe ń jẹ fún ọ ìtawákì débẹ̀ ni pé ẹ̀ntẹ́lẹ̀ wà ṣe ń jẹ fún yóò tó jọ ẹlẹ́ tẹ́lẹ̀ mìíràn tó ń jẹ iná náà o jẹ́ pé ìyàtọ̀ fún pẹ́kọ̀ jẹ bàrákà ó tó ń jẹ iná o kọ̀ mọ́ bí ẹlẹ́ àti owó ṣe ń jẹ ẹlẹ́ o ó dẹ̀ tún gbẹnu jẹ́ o ayé rẹ̀ ọ̀dẹ̀ ta tó bá òun o ọmọkùnrin kan sọ ikimọ̀ kan láìpẹ́ yìí ìgbọ́rí mo ṣẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ní o ó ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n wọn àti ẹnìkan wọ́n sàǹbá wọn yanjú ọ̀rọ̀ ní ẹ̀yìn ẹ̀gbọ́n ọ̀wá ẹ̀gbọ́n wa rójú ọ̀rọ̀ nílẹ̀ ní má torí ọ̀rọ̀ bọ́gbó kàṣà ọ̀nà àfa kan wa ń ń ni à má bínú àbúrò pé rẹ ìyàwó wọn ní ń bọ́ wọn wọn ò lè máa sọ jù bá ń lọ ọlọ́wọ́ sọ pé ó níbi ọkùnrin ọ̀jẹ̀ obìnrin dà torí rẹ̀ ó fi dàrú ní ìgbọ́ orí láyé dẹ́gbẹ́sẹ̀ ìlú bá ń bọ̀ ó níbi tí ọ̀jẹ̀ mọ̀ tí òfin ní ma ti ń ṣe mọ́ láyé mo ní ètò wí wọ́n kò tán nìyẹn ó gbèrè sọ nìyẹn pé ọkùnrin kan kọ́ máa jẹun ìyàwó rẹ̀ kí ló ẹ̀ máa dùn kọ́mọ́ bí ìbànújẹ́ máa jẹ́ pé wọ́n ọlọ́run tó ń jẹ kíkú mọ́ lọ gbàbẹ̀ ni o owó yẹn bá ń jẹ́ máa jẹ yó jẹ́ máa jẹ yó wàákàn jẹun tẹ́ di pápá ìhù lẹ ẹ jẹ mọ́ ni ẹ̀yìn ohun ọ̀jẹ́ mọ́ tó ń jẹ́ lé yìí ni wọ́lọ́sẹ̀ náà tó ń jẹ́ lé yìí ni obìnrin gan sọ̀rọ̀ tó bá lè kí ọlọ́ọ̀fù jì padà bí i ẹgbẹ́ ẹjẹ́ ẹbí ẹbẹ́ ní lọ ni ọlọ́sì jẹ́ ní lùsí ara rẹ̀ tó jẹun tuntun lábọ́ ìtànàtànà akíramakunlá kò bí ma lẹ́yìn oníkan kò bí ma wọ́n tún wọ́n tún se ń jẹ́ ilẹ̀ tó nà ó tún náà tún jẹ́ ń yà ọkùnrin láhàbí ni tọ́ mọ́tàn o ní kò mọ́ àtọ́jú ẹlẹ́hà ni o gbogbo yẹn kó ajáde ọlọ́run wọlá ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó ń wá sí wá sí tọ́jú kó ajáde tí ọ̀fẹ́ háyàwó ẹ̀ kò sẹ́ ah, ọlọ́ba ń sọ̀rọ̀ fún yín. àmín. lẹ́sìn ẹ̀yin kan wà fẹ́ ìháyàwó yín àmọ́ lọ́dún nìyí ẹ̀ ti dọ̀kọ̀ ẹlẹ́hà abúrọ́ ni wọ́n sì pọ̀ mo ti ẹ̀rẹ́ ni mo mẹ́ nìkan bí n ti ẹ̀ mọ gbogbo èèyàn mo mọ mọ àlùbáríkà kan báyìí báyìí nísìnyí kódà ń bẹ́ ń tẹ̀sí ìta wà lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ katọ́lọ́wọ́ bá ń gbé galáyé àmín ọmọ katọ́lọ́wọ́ bá ń sàánú àmín ló bá rò pápá àpánjò ní ló ní kíyàwó wọn wọlé ìyàwó ọkàwé lókè ọkọ ọkàwé dókè ní hmm. wọ́n ti wá ń sọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn pé jẹ́ apamọ́ fọ́lọ́hun jẹ́ apamọ́ fọ́lọ́hun àmọ́ mẹ́kà tó lọ yìí ọlọ́run sáàbù lásìrí ló bá lọ sí arch ló pè mí pé kó wọn adágbére fún mi ọwọ́ apọ́sítọ́tẹ́ mi ò sí lé mọ́ wọ́ságbé ní jọ́nà àbí wọ́sántì gbòòrò bọ̀sà lédè kan sá asápàdé lójú ọ̀nà kí ọlọ́run lè bá àjẹ́ ń rí tọ́fẹ́ kí n rí ká ló ti wá bá mi inú mọ́tò ni ìyàwó rẹ̀ bá jókòó sí tí ìbàbá yọjọ́ mi nínú ilé kéwú àmọ́ ọ̀nà mo ti pàdé wọn àwọn bá páàkì tẹ́gbẹ́ kan àná páàkì tẹ́gbẹ́ bí tẹ́gbẹ́ ń bọ̀ ọkọ̀ wá bọ́ọ̀ta bàbá ìmàmù bẹ̀m̀bẹ̀ jọ náà àbápàdé ara wá ní òun wá fẹ́ yọ̀ fún mi kó fẹ́ lọ sáàjì lọ́dún ni àmọ́ kò ṣeé ṣe fún ìyàwó kó jókòó lọ́ọ̀ kẹ́kọ́ máa wò mí ó láti bọ́ọ̀lẹ̀ wá kí mi ń gbọ̀ bọ́ọ̀lẹ̀ mo ní à bó ti rí bọ́ndà ti rí ìwọ́bá ọjọ́ máa àlùbáríkà fún mi báyìí ẹ ìbojú nítọ̀ ẹ̀ náà làwọn wà ó táwọn ń ṣe ní ẹlẹ́à àìyá ọkọ rẹ̀ lọ sáájì ó sì wà gúrẹ́gúrẹ́ ó ṣe pé bá ti bímọ ìtàn káfẹ̀ kan sí kú òun bẹ̀ wọ́n làwọn bọ̀ àrí ni ní a bá sá lọ àṣàdúrà lẹ́sẹ̀ títì náà ní a bá lọ ọwọ́ àṣìṣà ó tún wá padà wá bí ṣe rẹ̀ bí máa wá kí mi àtúndà alẹ̀ mú ni à mo lọ̀rọ̀ ẹ̀ha ọmọbìnrin yìí ló ní ẹ̀sábà ẹ̀fún aládùá náà ni ààyè sàdúà èyí lẹ̀ ṣẹ́tọ̀ bá ń gbé wá yé ń bá sọ̀rọ̀ ọmọ tí mo rí àwọn àgbàríkà ni bẹ́bá rọmọ mi ìdára rọ́bìn mi ẹ̀rìmọ̀ pé eléyìí obìnrin eléyìí ah. olórí ibo obo ni anábì <laughs> ibrahim aleyhisalaam ọ̀rọ̀ ìyàwó ọmọ rẹ̀ lẹ́njọ́ kìíní àná pípọ́kọ̀ ẹ bá dé sọ fọ́pàrọ̀ lẹ́kùn ilé yìí o ìyẹ̀kùn fẹ́rẹ̀mù yóò dáa o ìyàwó ọmọpọ̀ náà ni ńgbà ọkọ dé tí ń jíṣẹ́ fọ́kọ̀ pé bàbá àgbàlagbà kan délé ó júwèjúwe anábì ibrahim yìí pé ìyàwó bàbá àwọn ní ń júwe ọlọ́wọ́ àrùn lẹ̀ pé kí ó pọ̀ fẹ́rẹ̀mù yìí o aha ìsìláìlọ́lọ́wọ́ ti lọ ọdúnlọ ìfẹ́sọ̀fà pé ọkọ̀ gbé ọwọ́ afẹ́mi àdébí pé ẹ̀mọ̀ tó wá padà wá ọwọ́ apá yẹn ọwọ́ arí mọ́lẹ̀ lára obìnrin orí mọ́lẹ̀ lára ẹ̀ ọwọ́ akitán ọwọ́ sọ fún pé tọkọ ẹ bá dé sọ fún pé fúrẹ́mù yìí dáa báyìí kọ́kọ́rọ̀ jẹ́ ọyọ́ o tó tún rí dáadáa o Ismail ọ̀dẹ̀ sọ ìkan tàkọ́kọ́ fún ìyàwó ẹ̀ kejì kọ̀ sọ fún un tọ́mọ́ pé wáyà ló fi gbọ́ ó tún alé òun náà tó sọ fún pé bàbá kan wà nǹkan kan olórí ẹ̀ yọ ó páàsì bá mi nù ọwọ́ kan jò ní ìkọ̀ bá mi náà ìyàwó tó bá lé jọ náà ti lọ dandan bẹ́ẹ̀ bá rí tí ọ̀dá lára ọmọ rẹ̀ àápọ̀mọ ẹni sẹ́yìn ni pé èè lóbìnrin o wọ́n bá lé dákọ̀ àá sọ fọ́lọ́run kọ́pọ̀ ọkọ̀ mọ́jẹ̀ máa wọ́n gbogbo gbé gbàǹgbọ́ ọmọbìnrin wá mo rí lára ọmọbìnrin ọmọ aró ní wa ó sì gbé wa ń sọ̀rọ̀ lónìí kí n fáwọn láàyè àwọn lọ lọ wọn ò tí lè tí ju lè ti kọjá ọba ni a ti mú déètì báyìí inú ṣáwà iná Akbar wọ́n kò ti jọ sọ́nà ọkọ̀ ẹ̀rọ mọ́jà fún lórí ibú lóbìnrin àmín àmín àmín mọ́dẹ̀ sàwà náà ló lórí ibú ọkùnrin àmín àmín iye obìnrin mẹ́ẹ̀ tí ọ̀há ẹjọ́ obìnrin ńkọ́ owó náà ní pété aláhà fún báyìí ní wọ́n bá pè mí à ah, mo lọ́lọ́wọ́ bá ọlọ́bà ń sànú yín o lábá retí ọjọ́ kò jọ̀sẹ̀ méjì lọ wọ́n sáà dì ilé kéwú lábá pé ewu ilé kéwú jọ lábá abáka hútúbà ìhà sẹ̀mùgbé hútúbà kan bẹ̀ tẹ́ máa ń kà fẹ́ ha tí wọ́n bá lè kà fún obìnrin kan ah, tí ẹ̀dá aláyé nìyẹn àwọn àbá bẹ̀ lọ́n pé ọlọ́run ọ̀dá mọ́ra pé sí o sí o lọ́ba lọ sí o sí ọ̀ràn nù o wọ́n sá ka hútúbà wọ́n sá àtàkà ńjọ náà mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo wá sọ̀rọ̀ débi ẹ̀há kan tá a há tọkọ̀sẹ̀ kan tí ọkọ rẹ̀ tó sì ra odidi ọkọ̀ tuntun jíìpù tuntun fẹ́lẹ́ ha yẹn bẹ́ẹ̀ bá gbàgbé ta lọ há lọ́nà ògbèrè èmi máa sọ̀rọ̀ lọ́ntẹ̀ báwọn bọ́kàlẹ̀ dédé ọkọ rẹ̀ ní ọmọdé sí kan báyà ayípo tẹ́gbẹ̀ẹ́ mi má dẹ̀ kọ́ etí sí i ó ní pẹ̀lú ògbọ́ ọlọ́pàá tó tẹ́ sọ́n bàbá kótó lọ sí ti ń bọ̀ mara mọ́tò tuntun fọ́lẹ́ ha yìí náà. Allahu akbar. mo ní ngbọ́ ó lọ ra tuntun fún náà sẹ́bẹ̀ ilé rí kaba ọ̀hún mo ṣe rí nìyẹn ọdún ọ̀rọ̀ kọ̀pẹ́lẹ̀ náà. Allahu akbar. mo ní ìyá alágbájá máa dúpẹ́ fọlọ́hún bẹ́yàn bá fẹ́ ẹ̀kan ha sínú ilé rẹ́ǹtì bẹ́yàn bá fẹ́ ẹ̀kan ha tí ẹgbẹ́ bá bá fẹ́ lọ́ọ̀bì kan kò tún rówó mikra hmm. kò tún ó ti sorí ire gbèlé pé àwọn ha ẹ̀ha gbẹ̀dẹ̀mùkẹ̀ tí àwọn àbá àtọrọ lánàá iná ń sẹ ìkẹ́ ẹ̀ha tí a tọrọ lánàá ní ń sẹ ìkẹ́ a máa ha ẹ̀ha nírọ̀rùn ìjọ wọ́n wà háyà tèmi pálọ̀ tí ẹ̀ ń wò ọ́fíṣà tẹ̀ ń wò gbangba yìí pálọ̀ tí ń bẹ lábẹ́ ẹ̀hún làwọn bá ti há màmá mi bí ìtàtí mọ̀ bá níjọ́ náà lọ́hùn bàbá mi àti gbogbo kápítà ti ń bẹ lọ́wọ́ wọn ń jọ náà tí a ní lọ́wọ́ nílé lóko ọjẹ́ sísì ìjọ náà sísì kọ́bọ̀ mẹ́fà àjọ náà wọ́n dẹ̀ mú ti kiri ògìbọ̀ náà wọ́n kiri ògìlọ náà wọ́n èmú bọ̀ bàbá òní kọ́bọ̀ lápò wọ́n dẹ̀ há màmá mi síbẹ̀ yẹ síbẹ̀ wà mọ́ màmá ọ̀hún láfíkà àgbélẹ̀ àyè bí kàbá fẹ́ gùn lọ tọ́lẹ́tì ní ìsìn tó ti bí ò ní gùn. pé abẹ́gun abẹ́lọ tó lẹ́tì o. sẹ́mi tó padà dànù à ń bẹ̀ lẹ́yìn tẹ́ fi dẹkùn bẹ̀rẹ̀ síbẹ̀ máa bá dẹkùn lọ́fẹ́ fi pàdé ọlọ́run. pẹ̀lú ògbọ́n ọkọ̀ náà ti dé dẹ̀ báyìí o. sẹ́sì máa fi èèyàn oníṣẹ́ ọlọ́run láyé kí sùnmọ́ wà bá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni kẹ́ sọ́lọ́ láyé lọ́kọ̀ àbúbẹ̀yẹn lè sọ wá níbà ẹ̀tún aha ìyàwó ìtàn kọjá pa ọkọ rẹ̀ fọ́ọ̀sì ẹ̀ wá fúnra ẹ̀ yẹn jọ wá ká ọkọ náà lè bu ajọ́ tí wọ́n kọ́ tí wọ́n jọ tí wọ́n wá báwọn ta wíṣe dìde lọ́tún lọ́sí nìyẹn pé a ọlọ́ni òye akọ́sí wọn lálejò ní ọjọ́ náà tàbá lọ fún ẹ ní ordinary omi mu lásán òṣùfà níbi bá wọlé wọ́n ní a ẹnìkan béèrè pé àfá àwo ní wọ́n ní máa ń jú wọ́n jú ní àà ah, ìmọ̀ fún ní nǹkan jẹ́ ní kò fún yí ní nǹkan jẹ́ wọ́ ọkọ ọkàwédé yìí ọkàwédé yìí ìwọ ìyàwó ọkàdébẹ̀ yẹn ẹ̀dẹ̀ wàá dá sọ mọ́ rí ah, wọ́n àwọn òbí à wọ́n àwọn òsì jẹun bẹ́ẹ̀ wọ́n ò jẹ́ nǹkan kan wọ́n ò mú pé àánú ọlọ́run la ṣe bẹ́ẹ̀ bí ẹni fóbìnrin kan bá ń ṣe kọ́ndíkọ́ndí tí ò fẹ́ gbẹ̀ ha máa sọ fọ́kọ ẹ̀ pé mú wá ságbo àwọn ẹlẹ́hà níbi tí wọ́n gbé lè rojú ara wọn kọ́ wá wo ojú tó dojú lọ sẹ́wà ẹ̀wà ní tẹ̀ ẹ́ wá wà wùdú àwọn ẹlẹ́hà tẹ́nì kankan ọ̀gbọ́dọ̀ báyàn rí bó ṣe rí nù bàbá kì bá sọ tó yọ̀ǹda pé àwọn obìnrin lè ríra wọn obìnrin míì gan ráwọn ẹlẹ́ à orí ẹ̀ ń tèk tó bá rí bẹ́ẹ̀ lẹ́sìn ọkọ̀ ajáde lọ́mọ mi tí mo sọ yìí lọ́dún ní alihamdulilayi ẹ bá ń sọ bẹ́ẹ̀ jama. alihamdulilayi ọlọ́mọdé ọ̀dà jáde mọ́ la. amiina. àmín. àmín. mo wá fi mo wá fi ọlọ́ mo fi ọlọ́ ọlọ́run yà fún pẹ̀lú òògùn ọlọ́run òtún tó sì mọ̀ láyé àwọn ẹjọ́ kan bẹ tí ò sí sọ sí gbangba tírú wọn ríro yóò ti ẹ̀ ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run but gbogbo rẹ̀ kò wó bẹ́ẹ̀ ó sì fọlọ́run ẹ bá ń sọ fún ọlọ́run ẹ bá ń sàmì rẹ̀ yìí pé àti òun àti ìyàwó rẹ̀ yìí késù mọ́ yà wọ́n o ó sì ní yàwá o kíkú mọ́ yàwá o wọ́n agbára ọlọ́run wọ́n bá ń sílẹ̀kùn owó lẹ̀ fún wọ́n bá ń kọ́ wọn máa lò láhùn wọ̀lá kúwàtà ilẹ̀ ààrí ọkọ̀ ajáde kankan tó náà fẹ́ tẹ́rí sí wàdí àì lẹ̀ náwó ń sọ pé wọ́n fàkún àwọn ẹ̀ẹ́fẹ́sẹ̀ náwọ́ yẹ ẹ̀ẹ́sẹ̀ náwọ́ yẹ àtẹ́ntọ́ nà wájú àtẹ́ntọ́ nà lẹ́yìn àsìkò tá a wà yìí nínú oṣù tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mú èsù so bí wọn ọ̀dẹ̀ wá so èsì bàbá wà ń wà sí báyìí èsù mọ́ wá bí gbà ní èsù ara yìí sí ń sìn ẹ fi rọwọ́ náà bí abẹ́lọ́ba àdìkẹ́ ọlá kọ́lọ́ba yọ̀rọ̀ fún yín ẹ wá dé kọ́dọ̀ kan yín ẹ lọ sẹ́tọ̀ ló tí a bá sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní káà kẹ́ ẹ̀ náwó hmm. tẹ́ ẹ bá náwó tẹ́wá júwe nǹkan kan fún yín pé lẹ́lọ́ọ̀ tí ká ó fi délẹ̀ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀dà lójú pé ẹ̀ ṣèkínní yẹn o. ẹni tó ti ní gan ó tó ṣe sí i kọ́lá ìsùn lọ. ẹ lọ ṣiṣẹ́ tọ̀ lé ẹpẹyàwó yín kalẹ̀ ẹ máa sọ báyìí pé ìyá lágbájá ìyá lágbájá ọkọ rẹ̀ ò ní kú báyìí yóò ní àmì ìwọ náà yá mi ò ní kú báyìí yóò ní àmì wọ́n sọ pé a kì mọ̀ hmm. kò sí tí ọ̀sẹ́lẹ̀ rí kálọ́kọ̀ rẹ̀ bó ṣe jáde lọ ní ọba padà dé mọ́ ẹbá sọ wọn sọjọ́ dáwọn pọ̀ ní sọ pé máa kọ́ ń sọ a kì í mọ̀ lásán ah, eré mi ò wọ́ ìmú ti dé àní ká sọ pé ká sọ pé a kì í mọ̀ ó faradálẹ̀ náà ni òkè náà ni ó padà fẹnu rẹ̀ yìí hmm. wà rẹ̀ yìí ó mọ́tàmí èso kọ ẹnìkan gbogbo wa là ń jẹ́ bẹ́ẹ̀ mm, yá sí kìíní ikú ń bẹ̀. kìíní. ẹsẹ̀ kẹ́nu wo ẹsẹ̀ kìíní kanú wo sórí mo fi sọ́hùn àṣẹ ọlọ́run ti gọ̀ báwọn ẹ lọ sọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́ẹ̀sì bẹ́ẹ̀. insha Allah. ẹ dá mọ́ o. wọ́n ti sọ pé insha Allah. ẹ lọ sí bẹ́ẹ̀ ẹ lọ sí bẹ́ẹ̀ ọlọ́run aláàánú ràn yín lọ́wọ́. Ah, ibi kẹ́ẹ̀tì níláàrí náà ni sójú kẹ́ẹ̀ níláàrí lọ ni kẹ ibi tí bàyí lẹ́nu náà lò sí àmì ẹ̀ẹ́wẹ̀ ẹni tó sì láyé yín mọ̀ ọlọ́rọ̀ ìlọ́rọ̀ ìbá àkà tí a ṣe tí wọ́n ní òsì là ń sọ lónìí ọlọ́rọ̀ iná lọ́rọ̀ àwọn tàbí wá sí náà sàdékọ̀ ọ̀rọ̀ fún wa bó ti wà ọlọ́pàá sí mọ́ ọlọ́run ọlọ́run láhọ́rọ̀ lápáta sọ́kàrà بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم سلين وداله وصحابه أجمعين وبين السعين أدوك فلون الحمد لله أدوك فلون الحمد لله أترى إكاتي كفان صلى الله صلى الله عليه وسلم أتمارى لي أتمارى صحابة أتي بقوا تلي فلودا دا كلون كانا منوا اللهم آمين tọ̀ àdúgbò fọ́lọ́n pé alhamdulillah abẹ̀rẹ̀ tafsiri lánàá gbàtí Ramadan di méjì tí lè bá sún lónìí yóò di mẹ́ta insha Allah ó tún ti lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà nìyẹn ń bọ̀ báyá ní òkú mẹ́ta yóò kú méjì hmm. nígbà tó tán ọlọ́nkà máa nú àwọn tí ó jọ parí ẹ̀ àmín wọ́n lànà ọlọ́run láti tóbi àtọ̀rọ̀ gáfàrà lórí pípẹ́ tí a pẹ́ díẹ̀ àkọ́kọ́ náà ibi tí a ti ń wá ìgbèríko ni ó na sẹ̀ díẹ̀ ṣùgbọ́n bí ìbábẹ́ ti ìlú kan lọ ìlú mi tó bá ti pìrìpíà rẹ̀ náà yóò sì dédé lágbára ọlọ́run àti wo in ti ń fà á lé ní sìn pẹ̀lú ògo ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ mọ́ insha Allah aago méjì tí tafsiri bẹ̀rẹ̀ náà lágbára ọlọ́run lágbìyànjú kọ́mọ bẹ̀rẹ̀ insha kó wà náà wà lọ́wọ́ lórí ẹ̀. àmín a sì máa kó lé lójú ọ̀nà àwọn ọ̀nà ní ìsìn látara pé gbogbo ohun tí ó bá padà da ikọ́kọ́ ní gbọ̀ngàngbọ̀ngàn ìjọba wọn ń ṣe títì àwa náà ní kọ́lọ́n sì jẹ́ ká lò ó a ṣàfaradà ni faradà ni o sí tí ó da láyé tí ò nídìí àfaradà tó ẹ pé kò tún sí à ń ṣe títì tá a tún máa lọ tàwáàfù ni a tù débi ṣáájú àsìkò ṣùgbọ́n àìsẹ̀ yípo yípo yípo yípo lọ àtòríbi dẹ́ kò dẹ̀ sábúrú kankan bẹ̀ àwàlá pípí ara wa a fi lé àsìkò tàbá ń jáde ni tàbá pé bó ṣe wà náà ni kọ́ máa wà lọ àfẹ́ kó chẹ́ǹjì náà nìyẹn a sàfọ́dàdà ni wọ́n fẹ́ jẹ́ kí lè wá ó dáa èèyàn kọ̀ọ̀kan sí yàtúyàtú náà kò tó wá dìbọ́ dáa àkí ọlọ́run lára àwọn tí ń gbìyànjú àti tóòlù ṣe kọ́lọ́mánítayé tí wọ́n náà ṣe. Allahumma àmín ìjọba tí ń bẹ lóde yìí ó ń gbìyànjú tí a bá ní sàbòsí ìyẹn kan dáadáa kọ́mákùbì kan lódodo ọlọ́run lè yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fáwọn wọn máa ń sọ̀rọ̀ Ọlọ́run yóò ah, dáre fún Ọlọ́run sì wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ mm. bẹ́yà ń pa fún wọn jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ bá rọ ọmọ Ìbàdàn tí ò bá mọ̀rọ̀ sọ ah. Ọlọ́run kàn fún sọ lánàá mm. kọ́ mọ̀rọ̀ sọ náà ni ẹ gbọ́ tí wọ́n bá ń kíyà pé Ìbàdàn mèsì mm. Ìbàdàn mèsì kò tó wá gọ̀ Ìbàdàn mèsì kò gọ̀ ó kì wá nìyẹn ẹ bá tó bá dàn lábala ọ̀rọ̀ sísọ ìjọba tuntun náà tó wá ń bọ̀ Eh, gọ́fúnà tuntun wa Ṣèyí Mákindé tí wọ́n ti fi ìfẹ́ hàn sí ẹ̀sìn Islam káwá wà ń bẹ̀ wọ́n nawọ́ ọ̀fẹ́ wọ́n nawọ́ ọ̀fẹ́ sí Islam kòtòkòtò wọn débẹ̀ kọlọ́njẹ́ wọn lè máa bá bẹ́ẹ̀ lọ kọlọ́njẹ́ wọn náà kọlọ́njẹ́ wọn orí ṣe. àmín. àwa àfa tàbí àwa mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ olóṣèlú mùsùlùmí lọ́yẹ ká jẹ́ àsìgbọ́dọ̀ jẹ́ yorùbá àbúrò jẹ́ mùsùlùmí ni lódodo bọ́lọ́nsẹsẹ ayé nìyẹn ìyẹn lè níbi tó like tó fèsì àmọ́ tọ́lọ́n bá ti gbọ́rọ̀ kábi tó fẹ́ hmm. mùsùlùmí ju pájú sẹ́lẹ̀ lọ. Allahu akbar. olóṣèlú ni ò ní rí dáadáa kankan síbi tí ọba like kọ̀láìkì ibì kan kì í ṣe ní ẹgbẹ́ rẹ̀ ní ẹgbẹ́ ń ṣe dáadáa olóṣèlú ò rí sí dáadáa láyé rí ah. ara tí ń dààmú wa nàìjíríà tí àwa wà nìyẹn tí ẹ má fi jọ dìbò tọ́lọ́sì pé fẹ́ nìkan bí ó ṣe rí ṣe lókùn tí ẹ jọ gbárùkù tí bí ẹnìkan bá dépò tí wọ́n sánà kọ́mọ̀rì ṣe níjọ́wọ́ náà bá dépò ọlọ́run yẹn tí ò níjọ́wọ́ náà orí ṣe náà ẹ̀san ní ń gorí ẹ̀san hmm gómìnà tuntun omi tuntun kọlọba ní síbẹ̀ àmín wọn dídé bọ̀ wọn ọ̀sẹ̀ yìí ọlọ́run wo èmi sì mà pé ní ọ̀padà jẹ́ fáwa mùsùlùmí àmín ẹ jẹ́ kájọ máa wò bọ̀ ẹ rí bá dùpẹ́ sọmọ àlejòlá afàdúrà tí anibutọ́lọ́ ń bá rí pé yọ̀ọ́ da kó bá ní gbé ká ah, ah, ó dẹ̀ gbé ká bí kan ibi tó rí pé yọ̀ọ́ da nìyẹn nkókù ni pé káwa máa bẹ̀ lọ́rùn ó sì bẹ́ẹ̀ mọ̀nà. ẹ̀ẹ́ kó lọ́n fún wọn ṣe. àmín. ní kó má pé ní ọdún yìí ní tafsir a fẹ́ gbé àwọn nǹkan yẹ̀wò ńbẹ̀ a fẹ́ tú ọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá bó bá ṣe gbà wá láàyè kọ́lọ́ òfin yé wa. àmín. àwọn afẹ́ yà sọ́tún àti sósì ní yíyà tó dáa nínú ẹ̀ ń bẹ afẹ́ fi àwọn nǹkan kan ṣàǹfààní fún jàmá nítorí pé a rí pé kò sí pàtẹ́ yẹn ò nídìí àdúrà àmọ́ lásìkò tá a ti wà yìí a nídìí ẹ̀ púpọ̀. fi hàmẹ́sì hájà lókè ń sálẹ̀ ìròyìn tá à ń gbọ́ òdòmọ́ wa nú lábala security oh. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá sì ní ojú tó bá ń pa ojú gbà ẹni òwe ńlá ní pa fún un à ń gbọ́rọ̀ pípààyàn gbígbé èèyàn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbọ́ tíntún tíntún bí ọ̀nà bọ̀rọ̀ nú lọ́nlọ́nlọ́n jama ó ti wọlé gẹ̀jẹ̀ àwọn èèyàn kárìnkárìn táàrò wípé àwọn gangan ní immunity hmm. tí mú nǹkan míì tí ìfẹ́dẹ̀ ẹgbẹ́ wọn àwọn gangan ní nǹkan gbé ń sìn káàsà lódìdí wípé ẹni tí wọ́n gbé lọ́nà ọ̀sùn yìí ńlọ́lọ́ yìí àmọ̀lẹ̀rùn ni wọ́n lè bọ́wọ̀ tí báwọn lẹ́yìn bá wá ń bọ́ wọ́ <laughs> tálíkà yókù ń gọ́ gbígbé èèyàn pípa èèyàn kíká èèyàn máa lé káwọn èèyàn sùn lálẹ́ kí wọ́n dẹ̀ jí sálìkì àmọ́ ó ti wá ń súnmọ́ ó ti ń kúrò lẹ́nu ilẹ̀ haúsá nìkan ó ní ìdí kábẹ̀ lọ́rùn dáadáa anábì wa sallallahu alaihi wasallam ó dẹ̀ jíṣẹ́ pé fún wa nínú rọmọdánà yìí lágbára ọlọ́run anabi ṣàlàyé bá a ṣe lo àsìkúnàláhùn wa ní màlúwàkè ó ṣàlàyé fún wa tí bá ṣe tafsiri tí a ń ṣe níbàámu ti súnà àwọn afa ní sọrú ẹ̀ síta ní yànyàn láíláí wọ́n máa dá nǹkan wọn lò wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fún àwọn kan tí a bá súnmọ́ wọn bóyá máa kí wọn bóyá èèyàn wọn àmọ́ mm, mm. ẹ jẹ́ ká fi sílẹ̀ ọlọ́run wọn yàrá burú ẹlòmíyìn sáfà oníṣẹ́ ọwọ́ ni alákọ̀wé ni olówó ni àmọ́ ọlọ́run fi àṣẹ sórí ahán rẹ̀ wàláhì tó bá tó ọlọ́run sàtí à ń dá lóhùn pẹ̀yàrú hmm. àwọn yẹn irú àwọn nǹkan ìbá bọ́ sí ọ lọ́wọ́ ni wọ́n sì sọ ọlọ́run sì gbà á ni ó fi dáàbò bo gbogbo state gbogbo country ọ́fíìsì lọ́dẹ̀ wà ìdí òwò lọ́wà ó sì lè dẹ́pà àfáà náà lọ́lọ́run ó lòun sábàbí nítorí pé gbígbà gbígbà àdúà pẹ̀lú májẹ̀mú ni bí àfa bá tẹ̀lé májẹ̀mú tádùn àfi gbà tí bá ń bẹ lọ́run yóò gbà bàbá bá kọ májẹ̀mú sílẹ̀ ìdíláwà ní mọ́rí ìgbéròmọ̀ sẹ́nu ìmọ̀ fàáfà àṣìṣẹ́ ṣe kò sọ́ di kádùá rẹ̀ ó gbà nígbà tí ó tẹ̀lé májẹ̀mú. Hmm. Hmm. oníṣòwò onípákó aláṣọ tánítání onípaanu yóò sì bẹ ọba àlejò ọlá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa gbọ́ kí ló fà á ọ̀tẹ̀lẹ̀ mọ́jẹ̀mú tádùn àfi gbà tó bá rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run nínú ramadana yìí àfẹ́jù síta insha Allah a sọ bá nàbí ṣe gbóǹgangan ṣe máa lò sallallahu alaihi wasallam àtàwọn ọ̀rọ̀ míì náà àtàwọn ọ̀rọ̀ mìíràn kọlọmọsà yọ̀ǹda. ọ̀pájú lọ gbogbo ẹ̀yìn tẹ̀ wọ́n ń gbọ́rọ̀ lọ láàyè yìí akúkúmọ̀ yìí pé atọ̀rọ̀ ọba ìgbà atọ̀rọ̀ lọ́dún iná pé àkọ́kọ́ náà kò ẹ̀sọ́ wa. atọ̀rọ̀ àwa náà ní àwa ní àwa náà fi lọ́dún yìí o. wo bí àwọn èèyàn ṣe bọ́ sọ́run àtàwọn èyàn kọ̀ọ̀kan ní máa lọ̀run èyàn kọ̀ọ̀kan tí kan bá lọ̀run wọ́n kàrà máa sì kí wọ́n kàrà máa ti tí àwọn èèyàn ma sáfòkù tí wọ́n ma wùkú lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan pé kìíní ah! wọ́n kú ń bẹ̀ tí a mẹ́ lè rí ń déètì súnmọ́ra wọn pé ah! nìkan náà kú ń bẹ̀ wọ́n dojú sọ ni pé nù ta ilẹ̀ ká kúmbẹ̀ lọ́dún ni ah, ah. ọlọ́run làwá o ẹwù yẹn jí lọ́rùn nìsí sífìrì sífìrì ni kọ̀ǹtínà ní ń kòyàn lọ́rùn báyìí tó ń ti bẹ́ẹ̀ ó lẹ̀ yọ wá sílẹ̀ ó là wá àtàwà àtàyà àtọmọ àtọmọ kí wà táwọn àfá àti gbogbo wa a sì rúlà ah, ayé pé ẹjá tó múra sádùn àkátúnṣe èyí tá a rò pé òtí gbà náà ti gbà gbogbo àwa lùfà ọlọ́ngbà fún wa o àmín ẹ̀yin ẹlẹ́hà ọlọ́ngbà fún yín o àmín ẹ̀yin oníṣòwò ọlọ́ngbà fún yín o àmín oníṣẹ́ ọwọ́ ọlọ́ngbà fún yín o alákọ̀wé àmín gbogbo wa délẹ̀ ọmọsàgbàdúrà fún wa àmín la hawla wala billah lánàá aka àyà mẹ́ta àyà mẹ́ta yẹ ìtọ́ ń tú tọ́lọ̀ fi bá wa sọ náà ni bí àwọn ọ̀bẹ bọ bí wọ́n ṣe rún ẹbọ wọn wọn rún mọ́ ọlọ́run wọn lọ́lọ́run ló ní káwọn máa bọ. ìmọ̀ dáadáa lálẹ́ ẹbú ìmọ̀ pé tí òjé wọ̀léwọ̀ wọn lọ́lọ́run náà ni. àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ṣàlàyé àti bọ́lọ̀ ń ṣe wá gbé àrùjàre lé wọn lórí tó fi àrùjàre káńtà wọn ó sì fi káńtà wọn ni tó sáfi dàgbò ọ̀rọ̀ wọn nù ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta iná lọ wà àlàyé rẹ̀ níwọ̀n baláwà tú lónìí yìí. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. al-munasaba. ẹ lọ bí tafsiri wa bayan. at-tafsiri wal bayan. هذه شبهة تشبث بها المشركون في شركهم وتحريم ما حرموا فإن الله مطلع على ما هم فيه من الشرك والتحريم لما حرموه فأخبر بما سوف يقولونه wọ́n ní àyà tá a kà yẹn wọ́n ní àwọn òbẹ̀bọ wọ́n fi rújúrújú wọ́n fi dì mọ́ wọ́n so rújúrújú mọ́ ẹbọ wọn àti ìmọ̀ pé nǹkan léwọ̀ wọ́n fi di wọ́n so mọ́lọ́run pé ọlọ́run ni gbogbo ẹ̀ bá fẹ́ bà nǹkan jẹ́ náà ni máa wẹ tí ó gbé kọ́ lọ́rùn kí ó lè bá rí ìbàjẹ́ ọ̀sẹ̀ tí ó wù àbàjẹ́ tí ò ní wá ntí sọ̀pọ́tì ààrẹ ẹ̀gbọ́ yorùbá tó ní ajégbodò wọ́n máa wẹ́ ní kúra wọ́n ní wọ́n sì sọ tẹ́ pé tí ìbá gbé yàn bá nílà ká ìdáadáa wọ́n fẹ́ mú yàn mọ́lẹ̀ nígbà bá sọ fún ọ wípé ọ̀dà náà kí ni kí ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí sọ fún un ná kí ló ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ́hún ò rí tó bá dáhùn kúrò sí ọ̀dà kí ni pa ọlọ́run ọ̀ka láti yí padà tó bá ní òsì a lè jẹ́ pé kò dùn mọ́ nú táwọn dẹ̀ máa ṣe kó sì máa wà wọ́n ràn ẹ̀wù bí ó bá wọlé tí kà á dáa ni ọlọ́run ní mọ̀ ń pa ẹ̀ hmm. làwọn afá súnà kọbajú lọ aṣáájú wa nípa kejì ló fi kọ gbólóhùn kan tó jẹ jáde lásìkò rẹ̀ pé mùsùlùmí gidi kì í máa sọ ò kéèyàn débi kan ní ìsìn kápẹ́ à ẹ ti débi à ọlọ́run ló mú un wá ọ̀dàríyà tẹ́ẹ̀lì bẹ̀ ní aago méjì ọlọ́run mú un débẹ̀ ní máa sọ ọ̀rọ̀ báwọn ọkọ̀ àfẹ́ jẹ́ ọjọ́gbọ́n ni ọ̀rọ̀ omugan ni torí òdìkejì rẹ̀ lẹ́fìmọ̀ pé kì í sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tọ́wọ́ wá léètì ta ló jẹ́ ó léètì lọ́dọ̀ rẹ̀ òun ni ó sọ tọ́bá sí ti ọ̀dá ẹ̀ẹ́n tó ti torí pé kí ní ẹ̀ lójú pé ọlọ́run ló mú un ṣe ọlọ́run ló mú un dé yìí yóò jọ pé ah, àwọn eléyìí ní ni irú ẹ̀ ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ ìláyà túmọ̀ ìláyà ń ṣàlàyé fún wa yóò gbé nǹkan bú lọ́rùn nù hmm. wọ́n á ṣe sọ fún yín pé sóun ṣe lẹ́yìn ọlọ́run ni hmm, ó sì mọ́tò tí ń bọ̀ kò ní kọ́lọ̀ wọn mú pò tí bí wọ́n lọ òní ẹ́ ọ̀kadà sí dáa kẹ́kọ̀ọ́ kadà ní ẹlẹ́sẹ̀ méjì kọ́pọ́lọ́ ọ̀pẹ́ ọ̀kadà tí ń bọ̀ yìí ọlọ́run mú lọ́nà fún o àfá ọ̀fẹ́ òbílẹ̀ àtò igun nìyẹn fún ẹ̀ lọ́họ̀lùgbẹ́ o ọwọ́ á ní tí ọ̀dá ńlẹ̀ ọ̀sá fún ọlọ́lọ́run lójú Eh, lọ́dọ̀dún gbogbo nǹkan bí má ṣe á ti dá yìí ni hmm. gbàgbé kalẹ̀ yẹ umaru kọ fẹ́ntọ́ sọ́njọ́ náà rárá mọ́ dáadákúdà lẹ̀ ṣé kò sí tó dáa bí kéèyàn máa fi ìmọ̀ sin ọlọ́run gbogbo ìbáàdà kan tí a bá ti sí mọ̀ ń bẹ̀ nílẹ̀ ọ̀dá tó yẹ fòrí sapá kẹ́yìn ni. Eh bẹ́yàn bá gbogbo ayé kí ó wà ní mà lórí ètò ọlọ́run àmẹ́yàn wà ní dínà sáwọn onímọ̀ lọ́ba tán tẹ́nìkan bá yẹ kọjá yìí ẹ̀ tó ní ẹgbẹ́ mọ̀sẹ́gbẹ́ kan tó dábà tí ọ tó ń dásà tí ọ bá mú wípé àwọn lọ àpàdé ìlọ́nà tabaró tánkì láyọ̀rà tó wá lọ lówó èèyàn bíi mímọ̀ yìí pé kí là ń wá kí pẹ̀lú à ń lọ kéw kéw kéw kọ́yà bí ó sì sin lọ́hùn kó dẹ̀ lọ straight. ìbáàdà ìbáàdà láti dọ́lọ́mà. ìjọ ni ọba gbọ́rọ̀ yé ni ìjọ wọn bá kó ẹrù fọ́kọ̀ tí lọ tó jìnnà àmọ́ wọn ò mú mẹkáníìkì lọ́wọ́ ń bá yọnu. kàṣà. ní mẹkáníìkì afẹ́ ti nàìjíríà lọ sí lọ́kútọ́nu tàbí lọ́nà tó jìn mẹkáníìkì wàá jókòó nú ọkọ̀ yìí káfá yẹ mẹkáníìkì sílẹ̀ kó sì kó níṣẹ́ lọ́wọ́ njẹ ọkọ̀ bá wúkọ́ ibi wọn ibi wọn sùn ní adùn. ọtọmátìkì sí òsè tì. wọn sùn bẹ́ẹ̀ ni o. tó gbogbo èèyàn ti kò lè lọ. ọlọ́run wá fún wa ní ìrò pé sáfà ẹ̀kú lùnà hù wọ́n padà máa wá sọ ọ́ wọ́n padà máa wá sọ kànàkànà bá ń bọ́lọ̀ ni. innahum yakuluna. إن شركهم وشرك آبائهم وتحريمهم ما أحل الله من الأرض والأنعام هو بمشيئة الله وإرادته ولولا مشيئته لم يكن شيء من ذلك كما ذهب جبرية بعينه. wọ́n ní tí wọ́n máa sọ ni pé ẹbọ àwọn àtẹbọ tí àwọn bàbá àwọn ṣe hmm. àti gbogbo ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ táwọn ṣe léèwọ̀ àti ń táwọn lọ́hún ṣe léèwọ̀ táwọn ṣe lẹ́tọ̀ọ́ wọ́n lọ lọ́hún mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí. wà ìràdá ti èrò ó sì máa ń mọ̀ ni ó fẹ́ bẹ́ẹ̀ ni ó fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti bá a ṣe pọ́lọ́ ń bá fẹ́ bẹ́ẹ̀ sí kankan lè ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ta ló fẹ́ di ẹ̀yìn jama tábẹ́ yíyan pé ntọ́lọ́wọ́ bá fẹ́ ò ní ṣẹlẹ̀ ẹ̀ẹ́ ọwọ́ ìmọ̀ni ó wà yanjú bẹ̀ yẹn ìmọ̀ni ó yanjú ẹ̀ ìmọ̀ ni ó yanjú bẹ̀ àwọn àjọ kan wá ń bẹ jabari àwọn ń pè wọ́n ẹ ẹ Islam náà ni wọ́n wà wọn ò yàtọ̀ ní mọ̀ra sí wa àwọn aya wọn báyà wá sí ń lò jáàbù làwọn náà ń lò jáàbù. àwọn wa ní gbogbo ń bá se kódà bó ṣe sìnà jíjẹ ń pa ọlọ́run lójú ó se ìjẹ ń pa ọlọ́run gbọ́ ọlọ́run ni ó se sí nìyẹn ẹ̀yìn lẹ́yìn rò bí ẹsẹ̀ ah. ẹ̀rí pé ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn lẹ́dọ̀ tí ń bì náà pé ọkàn tí ọ̀dà ń wa. nígbà táwọn àfa ọ̀dákẹ́ lókè nsàlẹ̀ ẹ i pé àwọn kan nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mú igi lọ́wọ́ wọ́n nìgí náà yẹn tẹ́ bá ní igi ni wọ́n lẹ́ gbà wúwà náwó ọlọ́run ẹ bá mú mi lọ́wọ́ tẹ́ bá ní kí ni ẹ mú lọ́wọ́ tẹ́ bá lómi ọ̀ọ́ húwà ní ẹ bá ní kíni ìtumọ̀ húwà wọ́n ní ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ta ló jómi ó jómi ta ń ṣe gini gi ẹ máa gbọ́ ọ sẹ́wọ̀n pé sì ń jọ dáadáa lọ ń jọ dáadáa lọ bẹ́yẹn ẹ bí wọ́n bàjá ni pé ẹnìkan wá kí ìyàwó ẹnìkan mọ́lẹ̀ ah, ah ẹni tó kí ìyàwó mọ́lẹ̀ húwà ìyàwó tí wọ́n kì mọ́lẹ̀ húwà àti pé húwà fi húwà ẹni ọbàjá ibẹ̀ kò kòkò lẹ́sẹ̀ rárá ẹ̀yìn èèyàn ẹ ti lè máa ẹ ẹ à ẹ máa pàápọ̀ ọlọ́run tá ẹ máa pẹ nìkan lẹ́lẹ́sẹ̀ ọwọ́ pẹ́ sọ́bà náà yìí gan ti dẹ́sẹ̀ tájí ọ dẹ́sẹ̀ ẹrù kan àrẹ̀ kígbe àmọ́ kọ̀pẹ́ kò jìnnà tó sì ẹ fi ń dé èsì dé èsì wá jẹ́ẹ̀rí fún gbogbo ìpèpè táwọn àwọn àfáàsù náà ń pèpè pé tọ́tà ń sìn tábùrú kan bá wọ̀lú iṣẹ́ àwọn àfáà ní kí wọ́n pariwo lórí ẹ̀ àwọn tí wọ́n lọ yí padà àmọ́ pé wọ́n pariwo yẹn ọba tó ní wọ́n yí padà. Mm bí rìsọ́ọ̀tì bá fẹ́ pẹ́ ó tó dé ọwọ́ fáwọn pariwo màlẹ́kà kan ò ní sọ̀kalẹ̀ máa ń torí pẹ́yìn kan ṣe wá sínsìn kọ̀sọ́pàá kan pẹ́yìn kan ó jù lẹ̀ tí ó dé jò mọ́ kò dẹ̀ sọ́wọ́ kan pẹ́yìn ó ti bàbí yá tí ó dì mọ́lẹ̀ tí ó fẹ́ fọ́ dànù. kò sí o. àmọ́ ọlọ́run ọ̀yẹ̀ kò gbò tí ọmọ ti sẹ́ rẹ̀ lẹ́yìn tí àwọn bàbá wa ń pariwo bàbàjẹ́ kan pé ìwà àbàjẹ́ nìkíní yẹn ká ńlẹ̀ báwọn èèyàn bá wá gbọ́ bọ̀rọ̀ ọlọ́run wa ní yóò pẹ́ ní àpọ́nlé dáwà tí ó fi jẹ́ kí èsì tètè tẹ̀lé irú wa ń gẹ́lẹ́gẹ́lẹ́ tí ń hù bò míì tí wọ́n pariwo ẹ̀ yóò dẹ̀ máa gbilẹ̀ bàbá gbà ní mábìlì ọdún tí bàbá ya lu alájẹ gbọ́wọ́mì alájẹ gbọ́wọ́mì nílùú Ìbàdàn hmm. bí ìgbèyàn bá ṣe wá àsìtọ́bà àrólóde wí ni kẹ́nìkan ṣe wá àsìtọ́bà àrólóde pé àrólóde ní ìṣòro kìíní yẹn níbi táwọn tí wọ́n ń síjọ́ náà tí wọ́n ń lágbára dé lókè pẹ̀ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá wọ́n ti dìjọba cooperative <laughs> ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ bàbá lálájẹ tán ni kì í ṣalájẹ sẹ́kù ní máàbù bí àwọn èèyàn ó sì fariwo ha máa ṣẹ́dẹ̀ mìtìtì tó pé òwe tí mẹ́lẹ̀ náà ní í ṣe. ìjọba lọ́hùn. ìmẹ́lẹ̀ yìí àwọn alájẹsẹ́kù kan bẹ lọ́dọọdún àáfàá wọn tí máa bá wọn ṣàdúà tó bá wọn ṣàdúà fún ọ lọ́dún mọ́tò tuntun ni wọ́n gbé fún ní gbogbo ọdọọdún ibi tí wọ́n ti rẹ̀fà lé mọ́tò tuntun káà tuntun planning wà wọ́n sì mọ̀nà náà fún méjìlá méjìlá méjìlá méjìlá kábà kan wá dé kó ní òdá àwọn èèyàn kọ ha bàbá bàbá tọpọ lé ẹ̀yìn gbogbo ọkùnrin sọ́gbọ́n ntọ́lọ̀ ń sàdéhùn fún rìbá hmm. ọlọ́run ló sàdéhùn rẹ̀ ó sì ń wo ọ̀nà tí wọ́n fi ń ṣe wọ́n sì fi ń kọ́lé wọ́n fi ń gbọ́ káà wọ́n fi ń nára wọn mọ́kà wọ́n fi gbogbo nǹkan lára fi ń ṣe àmọ́ ń gbà fà á dìde tó ní ọ̀dà lọ́lọ́mọba ní tó ń ṣe ládéhùn kọ́ máa dé gbèsè ah. ní yàmọ́ wọ́n jẹ́ palaba gbèsè ni wọ́n kú dànù ní sùrókù ní sùrókù ní sùrókù ni wọ́n wò wípé ah bàbá yìí mà ní ọ̀dántòótọ́ àti ọ̀dántòótọ́ abẹ́lẹ̀ ọba àlejò ọlá báwa náà káwà bàjẹ́ ńlẹ̀ àmín ọlọ́ni kàǹkan tí tààfà ní kọ́ sọ tó máwà nábí ọlọ́ni wà máa àdárọ̀ súlì náà illal bala'ul mubin kókò bẹ̀ wá wípé méyàn báyìí gbọ́ rédíò lọ́sọ́ ni o tẹlifíṣàn ni o ẹnusẹ́nu báyìí náà lọ́sọ́ ni o pé kìíní kan téèyàn ń ṣe lọ́wọ́ ò dáa á ah, kó sí wọn bẹ̀ o. lérò. njẹ́ o fi lè gbọ́n ọba àlekí ọlọ́run dáwà rẹ̀ lọ́wọ́ o kò ní í jẹ́ ọ máa rí bí sakọ pé ebi ń pè yóò dáa níjọ́ náà ti ń ṣe ní nǹkan kan ọlọ́run ní fààyè wọn lẹ̀. Hmm. Hmm. yà sí wọn bẹ̀ lọ́dà. والنذير هذه الآية قوله تعالى wọ́n nírú àyà iná ń bẹ níbòmí inú kùránì inú suratul nahali àyà 35. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء ما أبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين طيب. لما ọlọ́wọ́n á má fojú eérú ẹ̀ wá bòmí náà bí wọ́n ṣe máa sọ bẹ́ẹ̀. وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء نانو ولا آباؤنا ولا أرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم ọlọ́láwọn tí a ṣẹbọ ṣáájú àwọn ẹlẹ́bọ ni òfin dá kéèyàn jẹ́ lẹ́bọ ẹlẹ́bọ orí nǹkan rí sọ ẹni tí orí nǹkan rí sọ onírí nǹkan rí ṣe gbogbo ọ̀nà tíyàn bá gbà tó fẹ́ jẹ́ lẹ́bọ ni kó sá fún ní ti jẹ́ bọ gbàsí máa ń pariwo rẹ̀ fúnrara wa tipẹ́tipẹ́ yìí pé kò ń ṣègbà tá a bá fi òkúta sílẹ̀ tá n ta kó lè lèyàn tó ṣẹbọ àníṣe kọ́ ládìí ọkàn wípé nǹkan kan lè jẹ́ nǹkan kan ó dáa lẹ́yìn ọlọ́run ẹbọ ló ṣe nǹkan kan lè chẹ́ǹjì nǹkan kan bò ní tí ọ wà lẹ́yìn ọlọ́run ó ṣẹbọ bóyá ní gbólóhùn bóyá lọ́kàn ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan kan bá ń bẹ tí ń jẹ́ nǹkan ó change lápèjúwe ọgbà wípé ọba yìí náà ló fàṣẹ sí hmm. bí oògùn tá à ń lò ṣàìsàn parastamọ tá a bá lóògùn ṣàìsàn bá lọ wà láyé ọlọ́run ló jẹ́ ọlọ. bàbá àgbà níbi ìkẹ́ ọlọ́ba ni kẹ́ wọn. amiina. wọ́n ní àfa kan lọ́dún kan àfa ń jẹ́ eh, aláwọ̀ funfun an fún wa ní sọ́fà amanatullah ní bàbá bá wọn lọ́mọ kí lọ́dọ̀ wọn wọn lọ́dọ̀ bàbá yẹ wọn lára wọn ò yá ṣùgbọ́n àwọn ti lọ sọ́sibítù wọn fún àwọn lóògùn báńdì kan wọn padà débẹ̀ lẹ́yìn wọn á pé sọ́lọ́ ń ti pé kógùn ó ṣiṣẹ́ kálàáfíà dé wọ́n lóògùn ò ṣiṣẹ́ ṣùgbọ́n àlàáfíà ti dé ẹ lóògùn ni wọ́n náà lóògùn ṣùgbọ́n kò ṣiṣẹ́ ọlọ́lọ́run ló ṣiṣẹ́ ìjọra súnà súnà pányá ń wọ́n lẹ̀ yóò bá bí kánakáná funfun èdè yẹn tóbi létí gbogbo bàbá gbé ọ̀rọ̀ ń kó lọ́dọ̀ òyìnbó yẹn gbogbo wa ni wọ́n sọ fún pé abẹ́ gbọ́ àmọ̀tò kéw sí o kéèyàn tó lóògùn àti òfin yẹn ká gbà pé ògùn ṣiṣẹ́ àmọ̀dọ́dọ̀ ṣé ìwà ṣé ìwà wọn sọ pé ògùn kọ́ ẹwọ ẹwọ ẹwọ bí tawhid bẹ́sẹ̀rẹ̀ amọ̀ wẹ́rẹ́ jáde ò ní gbára lè lódodo ọlọ́run lè lò ń sábà bí bọ̀ tó ń kọ́ ṣé gbogbo ẹni tó kú láyé yẹn wọn ò lògùn fún wọn ni ògùn ò ṣe jẹ́ kí wọ́n má kú ń bọ̀ lọ́run lásìkò okú tó ìbáwọn yẹn náà ti ń lóògùn ń bọ̀ lẹ́yìn tí ń ṣiṣẹ́ amúgbàtọ́ dídí pí tí ọlọ́run pé ní gbà yẹn kò pa yẹn àwọn onímọ̀ dọ́tọ̀ àwọn àwọn tọ̀bí wọ́n sọ fún wa wípé gbogbo oògùn tá ń lò yẹn òun gangan kọ́ ni ó ń fún wa ní àlàáfíà nínú màjìlẹ̀ wọn wọ́n lọ àwọn oògùn tá ń lò yẹn iní ran àwọn ọmọ ogun tọ́lọ̀ ń dá sí wa lára ìkan ràn wọ́n ara ọlọ́run ti dá síbẹ̀ ń dínà ẹ̀sà ìka ẹ̀sà ó ṣe wá táwọn yẹn bá wá tó bá tí wọ́n ráyè gbógun ta ìsàn láìsàn yọjú lára láìsàn oògùn táwa wá lò gẹ́ bí ìmọ̀ ọlọ́run tó jù sí ẹ̀dá yóò wà fáwọn ní arokun àwọn àmì yẹn wọ́n á ṣẹ̀ dìde síṣẹ́ wọn. gbogbo máa lọ́sọ̀ọ́sọ̀ yẹ kò sóògùn kan tí ń bá ìsàn jàdà rẹ́tílè yóò ṣe bá jàdà yóò ṣe bá jà sóògùn lọ́dá ìsàn síbẹ̀ ṣùgbọ́n oògùn tá a bá lò yóò lọ ran àwọn àmì yẹn lọ́wọ́ lọ́ba tán lábàá lálàáfíà bàbá lóògùn lọ fún alálàáfíà sóògùn lọ dá àmì sóògùn lọ ẹ̀sà àmì sára ṣebí tí wọn ò fi róògùn fún éèdì ebi ni wípé àìsàn burúkú kan ní fẹ́ pé gbogbo àmì ara ní ọ̀kọ̀ọ̀kan ti padán. tí ò jẹ́ èdè ológun náà jẹ́ ni ẹ gbogbo àrùn tí ń bẹ eh, àmì sọ́jà ara lòun ó ti pa ọwọ́ apáta ó lè má síìkì kò lè àmọ́ tó rí fọ́ orí báyìí fọ́ lásán ìní ọ̀pá tọ́lá ẹni tí ó mórí fọ́ pò ń bẹ̀ láàmì ó ti kú wọn fún àmì Ah, ẹni dọ́fẹ̀ bá súnmọ́ yín ẹbí wọ́n léèrè pé kí nìdí tí éèdì òfin lóògùn wọ́n sọ fún yín pé ámì ti ń bẹnu ara wọ́n ti kú kò sí ní tí ó jí òǹkẹ́kọ̀ọ́ dẹ̀ jí wọn mọ́ nígbà pé oògùn tá à ń lò àwọn ámì yẹn ló ràn lọ́wọ́ ló bá tán nígbà tí àmì nàìjíríà ọlọ́pàá nàìjíríà hmm. tí wọ́n ní wàhálà láàrin ara wọn ń sìn tólóṣèlú ti pín ọmọ wọn ń sìn kàṣà tólóṣèlú ti sọ àmì nàìjíríà di pé sọ àpé ńgbà tó gbàṣẹ èmi bọ́ wáṣẹ. sọgbọ. wàá mi yìí o. tó jẹ ẹẹ captain lónìí o ẹ̀ kìnnìkà lónìí o sọ pé àwa la gbà ọ la fọn lẹ́tà tá a fi gbà ọ sísẹ yẹsà lónìí yẹsà tó bá rí bẹ́ẹ̀ ìrẹ́ àti gbogbo tí wọ́n bẹ́ ń kí àti ẹ̀ ìwà tí ń bẹ lóde yìí ẹ̀ mọ̀ sí ìjà wọn ẹ jẹ́ kó yí wọn lọ́wọ́ ọlọ́pàá wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn àmì tẹ̀ ń wò yẹ ọlọ́pàá tẹ̀ ń wò yẹ àwọn olóṣèlú wa ti dìn kálukú manú tó mọ̀ tiẹ̀ náà. wọ́n ti sọ di mọ̀kọ́ sámọ̀ o. ẹ́ di mọ̀kọ́ sámọ̀ o. ilé wa fà á sípà fi ká wàhálà mọ́. nígbà tí bọ́ọ̀ nígbà tí àmì nàìjíríà tẹ́ ní problem ní ìsìn ṣé wàhálà sọlọ sọlọ hmm, kí wọ́n lọ ọpẹ́ẹ̀tì one hour two hour three hour kálẹ̀ lọ sọ̀sẹ́ fúlẹ̀ ah, ah, ah. nílùú tó lọ́wọ́ tó ló jẹ́ yìí kálẹ̀ lọ gbé ètò ti lọ́wọ́ nú jàmá. nígbà míì wá ní wàhálà la ní wàhálà yìí o. gbogbo orílẹ̀-èdè táwọn ọ̀básẹ̀lú tí wọ́n débẹ̀ yẹn wípé torí pé wọ́n wọlé ẹni ọ wọlé ẹ má jẹ́ kó rí ṣe. jàmá tẹ bá wá di Boko Haram dáadáa ẹ mà pé wọ́n fi ń gbógun tira wọn ni òṣèlú ní mẹ́mẹ́ níbo ni baburúkú yẹn ń bà wọlé kùnsẹ́ ló ìmọ̀ràn ń bà wọlé ta ló ń kọ́ fún wọn. a mọ̀ yí pé alọ́lọ́hun jama wàláyà alọ́lọ́hun ṣẹgbáwò níbọn àládà ṣùgbọ́n wa ní tójú yẹn lọ hmm, tó tó mú jùlọ a sì ń lò ọlọ́run sì ń gbà ní tàbísírí èsì anẹ́bì kan bẹ̀ ńlá lé lọ́wọ́ ẹ̀yìn èèyàn wípé ẹ mà dákun ẹ̀yìn tẹ́ ẹ máa ti lọ torí àwa ìtí ń lọ́nà tí ànìkan làwa mọ̀ gẹ́gẹ́ bí ayé àsìbùkátà sí ká máa ti tún lọ́nà ayé mọ́ ìkọjá ayé nìyẹn àwọn abẹ́yìn tẹ́ máa ti ń lọ wípé ẹ dákun ààrẹ ọdún tí ń bọ̀ ìyẹn ààrẹ ọdún yìí sáàtì dìbò àbá ní tí dìbò tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀dẹ̀ ní á dìbò ẹ̀yìnbó ni ó wáyé o àwa sọ fọ́lọ́n kúrò ọlọ́run ẹni tá a nítọ̀ máa sí tàbí pé pẹ̀lú àtìmọ́ sébọ̀ rẹ̀ yìí tó bá tó rúrù nàìjíríà lẹ́ẹ̀kan sí bọ́yá o lè lo sábàbí fún wa jáwá dúpẹ́ fún ọ̀nà tẹ̀síìrì tí ń bọ̀ kó tó wọlé padà ó ṣe àbí òṣèjà ó ṣe bẹ́ẹ̀ o ṣe mọ́tàn rẹ̀ ó ṣe àdẹ̀rí gbólóhùn yẹn wí níbi ti gọ́fúnà ààrí hmm. ah, ọlọ́wọ̀ jẹ́ àríwí torí pé ìyẹn kàn wá lọ títí ọ̀rọ̀ gọ́fúnà sí gọ́fúnà a ò rí ẹni tó bá dé gọ́fúnà tí bá ń ṣe dáadáa láàmà sọ̀rọ̀ rẹ̀ ààrí ẹnìkan pàtó taliwa kó gbogbo àníyàn lé lórí fún ẹ̀yin èèyàn pé lágbájá yìí o ààrí àwọn tá a rò pé wọ́n jọ ọlọ́run lọ́yọ wá tí wọ́n wọlé ọlọ́run yọ wá tí wọ́n wọlé international ah, akiramakumullah abasabama àwọn títa wọn ìta wọn sọ pé àà ah, ah, àà tẹ́lẹ̀ bá di gọ́vùnà lọ́wọ́ rú bí ìgbàdí ẹ̀ bá rú kí lè yẹ fẹ́ kó dànù náà ẹ̀yìn ẹ̀sẹ̀ wa àwọn arùgbígbà tí yàmbá ọlọ́wọ́n ń wù àbá ìgbé à ah, ìbá ẹgbẹ́ ọ̀dá pé aláìmọ̀kan ni yín tẹ́ mọ̀ la kí n tẹ́ ẹ̀yẹ́ ó débẹ̀ náà ipò tí ọ̀la la gọ́vùnà wọ́n débẹ̀ alùsùnà sàbámà ṣébẹ̀ láti máa pé ẹnìkan ẹnìkan tá gbé lọ́rẹ̀ o tí ìbá ṣe kí ọ̀dá sọ́yà tiẹ̀ mẹ́nu débi ọ̀rọ̀ ṣùgbọ́n rárá àmọ́ àgbọ̀dọ̀ mọ́ sọ ọ́ tìkàbá wòran tí n tí ọ̀dá fi gorí wa mùlákùgbà bàbá èèyàn ń jò ní mo ní à pèsè yìí wọlé ẹ̀yin èèyàn ẹ̀dí pẹ́pẹ́ lọ́hùn mọ́ládùá ló gbà àdúrà ló gbà àdúrà ló gbà kí lọ́mọ ti bẹ lábẹ́ rẹ̀. والله يعلم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون أما ìbẹ̀bẹ̀ bá dé gómìnà tó ńgbà kálà ń bẹ ń bẹ ní ọdún tí akálà wà ń bẹ àwa ní wàásù ní máàdì àrọ́bí wọ́n á sọ̀rọ̀ nípa kálà wọ́n á sọ pé kìí sí pé torí bọ́ jẹ́ kírísítẹ́nì mi sọ bẹ́ẹ̀ ntí ntọ́sẹ̀lẹ̀ la fi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún yẹn pèkà ní mùsùlùmí àní bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lábẹ́ ìdúpọ́pọ́ lọ́run kò sí ẹnìkankan tó lè ṣe pààrùn ṣé ìlọ́sọ̀báhùn pààrùn nígbà bá tilẹ̀kùn lé wa táàyè ògbóbímọ́ kò sí aláyẹ̀ lè sọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. níjọ́ àti ń bẹ lọ́mọ tó. àní fún ọ ní dáhùn fún wọn mọ́. kọ́lọ́mọ́jì orí bẹ́ẹ̀ láíláí. amiina. òní wá sínú lé wa lọ́dún yìí ah. wọ́n wá sínú wálé wa lọ́dún ní ẹ̀rọ adéyà wọn ọha lọ́dún ní kò sí kankan bẹ́ẹ̀ kò sọ́ntì kò sọ́ntì dìrẹ́ mú ọ̀tàn rẹ̀. àwọn àlọ́mọ akéwú ọmọ kéwú náà ni wá ní sí o ṣùgbọ́n ọwá lójú o ah, ah. àbáni ti kú o. nígbà bá ní nǹkan bẹ láyé la máa dásà yẹn pé ah, ọmọ kéwú la wà ní sọmọ kéwú rẹ máa ń sìn o. ara bí ẹ ṣe náà ẹ ṣe ara bí. ọdún tá a wà bẹ́yẹn. ní ọ̀rọ̀ kan gbé mi délé adébúbú nígbà náà bẹ́ẹ̀ máa mú bóyá rántí yí àyẹ tórẹ́yìn lẹ fi lẹ fi mobilẹ́tẹ̀ ń gùn tán náà ẹ̀yìn lẹ fi gbé mi wálé láti bẹ̀. ọkùnrin. a bá àṣẹ àṣẹ àṣẹ wà lábá débẹ̀ ń láyé mo wá débẹ̀ ń náà owó ńlá ni wọ́n fún wa ń jọ yẹn owó ńlá wọ́n fún èèyàn méjì ní pọ̀n méjì àbọ̀ pẹ́ méjèèjì pọ̀n méjì àbọ̀ gbọ́nà lọ́hùn kéèyàn bá fún èèyàn irú ẹ̀ nísìnyí ó ṣe déédéé bíi bóyá bíi ten ten thousand ní two fifty jọ náà ìsìn yìí. ìní owó tí mo lè fi ra nǹkan tí n bá ń bọ̀ wálé jọ́nà láti mà lété owó ọkọ̀ jọ́nà bóyá sísí àbí tọ́rọ mi màmá bóyá lójú owó tí ń bẹ lọ́wọ́ owó tí mo kọ̀ wálé náà eh, mi ṣùgbọ́n mi mú owó yẹn kó ń bẹ jọ́nà ọba tó ọmọ tí wọ́n ọmọ ọ̀yọ́ ni ní jẹ́ wọ́n lè mìíràn nígbàjọ mo ní mo bùn ọ mi ní gbàrú owó yìí torí aṣàdúrà tán wọ́n gbà kùtì wá oní àmọ́ ìdìbò síbẹ̀. wọ́n fẹ́ nìkọ̀kan ní pásù ìdìbò kọ̀ọ̀kan àwọn tẹ̀ àwọn tẹ̀ mo ní ah, àdúrà ni àwọn afọ àsọpá wa fẹ́ sí níbí. ntọ́kọ́ mi rà ni pé ká níbẹ̀ lọ dàrú ní ìsìn wọn bá wa kó wa ah. níbo wọn sọ pa àlọ́ máa sọ fọ́lọ̀ bí wọ́n lọ́hùn èdè dérú bí ibà ìmáwò níjọ́ náà mi tí ní kankan o. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حاسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إيا لولون إيا ما ني a ọ̀sọ̀ ilé yìí láti fi yìnra wa ṣùgbọ́n à ń sọ yí pé tíjọba kan bá ṣe dáadáa a sọ tó bá ṣe ń tí ò dá a sọ àìsẹ́ ní tán lè sọ pé ó kú bẹ́ẹ̀ dọ́dọ̀ wa ná ńdọ́ta àti ìtúbá yọ sí bẹ́ẹ̀ alhamdulillah ńlá ìsọ̀rọ̀ débẹ̀ alájì wa kílẹ̀ sọ̀lá òdì nǹkan máa ń sànú ẹ̀ àmín asọ̀rọ̀ kan níjọ́ òní nípa ẹnìkan tá a rò pé gidi ni alájì wa ń sọ fún mi wípé àwọn ń sọ̀rọ̀ ló bá gbẹ́nu ń gbègbè ah, níwájú àwọn wípé òun gbọ́ ẹ̀sìn ìsìlámù yìí kọjá kẹ́nìkan tó máa láàyè o ah. ajakile ní àwọn sọ pé ah, lágbájá lẹ́nu ẹ̀ àwọn táwọn ò ti ẹ̀yẹ táwọn ògbóǹdì tí a yìí ẹnu àwọn ọ̀gbà Iwọ. tọ́kàká ìwé ka mara wọn hmm. lọ wá fi ka àdísì alájà kiri wá náà sọ pé olóhun á àtọ̀ ọ̀hún báyìí olóhun bí hàn pé wò wo apá àwọn apá rẹ̀ apá ọ̀dà àdìtì ẹ̀ lọ òun sì máa Ah, ah. àti kúlíkúlí àtẹ̀pá ah, tó bá kàrà kó ń jẹ tí ò dáa ọlọ́run pé wà láì bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ yìí ní ní délé ẹ̀ tẹ́ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ mi ní délé ẹ̀ ó láwọn ní oníkàwọn Hmm. kó ń wálé ẹ̀ òun ò ní délé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ nọ́rọ̀ fún báwọn gbogbo èèyàn ni ó ṣe ẹ̀dà jẹ́ ni ó ṣe dáná kò jẹ́ ọ̀rọ̀lọ́lá máa mọ̀ yẹpẹrẹ wa a ń sọ wípé ọ̀tẹ̀ yìí ni kálukú máa dàmà ẹ̀yin ẹ̀rú ọlọ́yìn ẹ pè ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa pè yóò sì dáhùn gbogbo àti ń bẹ lábẹ́ kí nàìjíríà máa dàrú báyìí kọ́lọ̀mọ́ ni kún ọ̀pọ̀ lẹ̀. ami. àmín àmín àmín ah, ìlú tó kú fọ́lá ọlọ́run tó báyìí wọ́n lè sọ́rọ̀ alukú ló lọ sí ọlọ́run ìkápá gbogbo wọn ń bẹ lọ́rẹ̀ ọmọ nàìjíríà tí wọ́n fún ní ròyìn pé wọ́n fún ní físà ní ìlú kan tí ó yẹ kí kọmọ nàìjíríà tó bá bí ní kankan ṣe ń bẹ̀ kọ́ sọ fún wa pé ẹ wá ń bí ni ibo ni sùn lọ́dọ̀ yín bẹ̀yẹ tẹ máa fún yàn físà abẹ ní ìsìn yọmọ wa dùnú àwọn èèyàn tẹ bá gbé bùkátà wa pé bàbá ẹ bá ní sàdúrà sí ẹ̀yìn pásípọ́ọ̀tù kan fún àǹfíìsà àti mánífò ní wọ́n á dá akọ bẹ̀ tó àbọ́sí nínú bí ah, ọlọ́mọ ṣàánú wa o. níbi jẹ́ pé nítòní ibi ni wọ́n máa ń sàtìkò wá ibi ni wọ́n sàtìkò wá tó máa ta búrẹ́dì pẹ́gbé owó tó máa mú kò nàìjíríà owó ni ó dà lù wọn lọ́rùn ìbòlẹ̀ yìí wá tó ní a máa bá yín bẹ lọ́rùn tẹ́ẹ̀rí bí lọ́ọ̀bẹ̀ Ah, ó léwu bá wọn. tán o. yàrá ìmàgbó kàtọ Ọlọ́run tá a wà nú ẹ lọ́lọ́run yẹn bú ẹ. amina. sàn àwọn náà kú máa gbọ́ nǹkan sọ yìí. Ah, ah. wọ́n wọn ògiri létí kí wọ́n parada ma lọ lẹ̀ lẹ́rọ̀ lẹ́rọ̀ ọlọ́run tó ní wọ́n gbà lọ́wọ́ àmọ́ bẹ́yìn náà bá wá débẹ̀ hmm. ẹ má gbàgbé àdéhùn torí gbogbo àtàbẹ́lẹ̀ náà hmm. ní kálukú náà ń ṣèjọba láàyè rẹ̀ ní ṣe búṣe rí o hmm. kálukú náà ní ṣèjọba àkànbújọba tí ń bẹ lórí àga ó dàn bú ó dàn sọ̀rọ̀ tí kálukú náà bẹ̀rẹ̀ lórí inú ilé lọ sọ̀gbọ́ inú ilé kálukú wa bóun níjọba rẹ̀ wà sí ya Hmm. Oh, lọ́dọ̀ aya lọ́dọ̀ ọmọ àfá sọmọ kí ọmọ kí ó sáfà ọ̀rẹ́ sọ́rẹ̀ bó là ń ṣèjọba bẹ̀ ẹjá kí sára o náà ọlọ́ni inú sọ́tù náà wípé wọ́n sọ yí pé qala alladhina ashraku law sha'a Allahu ma abadna min dunihi min shay gbọ́lọ̀ ọ̀bá wa fẹ́ káàmà sẹ́bọ̀ àwọn alẹ́ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run mi ń sẹ́yìn kódà bí nǹkan kéréje sí lọ sọ́sẹ̀ sí lẹ́yìn ọlọ́run ẹ ma gbọ́ ẹ ma gbọ́rọ̀ nahnu wala aba'una àwọn àtàn bàbá wọn wala harramna min dunihi min shay'in sáwọn alẹ́rọ́ náà sọ nkankan mi dèwọ̀ bódà bó kéré bí ọmọ náà gún lẹ́yìn ọlọ́run kadhalika fa'ala alladhina min qablihim ọlọ́run àti àṣáájú wọn bí a ṣe ṣe nìyẹn wàhálà àlà ar-rusul illa ọlọ́run ní kọ̀mọ̀ kan òjíṣẹ́ iwájú kọ̀mọ̀ jíṣẹ́ lọ ẹ̀yin òjíṣẹ́ ẹ̀mọ̀ jẹ́ tí mọ̀ ní ẹ̀mọ̀ dámi dáwọn ẹ̀fí mú sí wọn ẹ̀fí ẹ̀fí mi àti wọn sílẹ̀ ebi náà láti náà ní í ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹnu káwa pariwo náà ni ẹnu ká pariwo náà ni kẹntì ọ̀bọ̀ gbọ́ fúri arẹ̀ ẹni ó sì lágídí kọ́ lágídí fúri arẹ̀ náà ìgbà ọlọ́run bá dé ibi ẹjọ́ sojú wa okùnkù ń dé náà ètí nǹkan wọ́n yìí wọ́n ò wọ́n ìwòlè kà wọ́n láíláì kọ̀kan dání kọ̀kan dání tí ọ̀dá olókọ méjì ni àwọn ọlọ́yẹ̀ká máa gbójó sí ń pè wọ́n yìí ìbánà ní mílíọ̀nù lọ́wọ́ abákan ní mílíọ̀nù lọ́wọ́ tí ó gbára wọn lẹ̀ ẹ̀kan láàárọ̀ yìí wọ́n ní ìgbà tí wọ́n gbé lẹ̀ five million ló ń san nígbà yẹn ń kọ́ ọ ní five million ló ń gbé ọ. wọ́n mà bó ní náà wọ́n fi gbé ọ. àbí ọ̀gùn ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. sówó rẹ nìkan lè tí ó ti ń dàn tán ibi tó sọ sí nìyẹn ẹ̀bá ti ná lọ́nà tó dáa wọn àti máa gbé ẹ máa fìyà san hmm. wọ́n gbé ọkùnrin kan wọ́n ra ẹyin ẹ̀yọ̀n tí máa ṣe táyà ti jẹ́ fọ̀gánáìsà ah, ó wá lómi lára èèyàn tó ṣe ni ọjáde ah. yọ́ ma lọ bí iṣẹ́ rẹ̀ wọ́n ṣe bí mínísà ni àsánmáwù ni àsánmáwù ni ìgbà wọn gbé débi tí wọ́n gbé lọ àwọn ògbébó ṣe tóhùn èèyàn ńlá ni ah. kẹ́lọ ṣe tíì fún ló bá jẹun gbébí ṣe máa múlé rẹ̀ fẹ́ dí ẹyin sí náà máa gbé bọ́ọ̀lù lé lọ́pẹ́ kó pe àwọn èèyàn rẹ̀ pé wọ́n ti gbé ọ o wọ́n ní èèyàn mi ẹ bá ń kí ẹ bá ń dúpọ́ lọ́wọ́ wọn o ìtì ìrìjẹ́ lé mọ̀ ń jẹ́ ń bí ẹ bá ń dúpọ́ lọ́wọ́ wọn o. àtúntò lè léyìí. mẹ́sàkọ́ rọ́pò àti àmọ̀ òun. bẹ́ẹ̀ yìí o àtẹ́lọ́sì ni a bí àtẹ́lọ́sì ni a sì gbé àṣìgbé ọfàn sára òfin àmáà

ẹ̀ sì lè dákọ́ ẹ̀yẹ̀kẹ́ ò lè dáṣẹ́ ẹbú ṣe àkàn ní ara ìlọ́ tẹ̀bírówò ìkó ẹkọ́ tán ẹkọ́ jú wọn sóhun alẹ́ La ilaha illallah àmì ń bẹ tẹ́ máa mọ̀ pé ó lè fẹ́ ṣe wọ́n ni wọ́n lọ pàdánù Allahu Akbar tẹ́mọ́ bá wọn ṣiṣẹ́ bí tí ẹ̀yẹ òṣìṣẹ́ ọlọ́run yẹ sí ni ó àmìnà ọ̀sàmí ìkìlà ní ẹ́ dórí mọ́rin ní ẹ́ pẹ́dọ̀gbọ̀n pé bí tí wọ́n ní ọ̀nà bí àjàalẹ̀ níbi tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ah. Ah. wọ́n dẹ̀ wá ń fún yín ní dépò kẹta èlé olówó sẹ́nìsìn 3000 wọ́n láwọn máa fún yín ní 20,000 lójúmọ́ àmọ́ ẹ̀ ní lọ́ọ̀lẹ́ o àwọn ọ̀bẹ̀ kí sẹ́yìn ó kó sọ́ọ̀lẹ̀ so ẹ̀rọ ẹ̀dẹ̀ má gbé fóònù ẹ̀ má gbé fóònù o oṣù kan lè máa fi ṣe gbogbo ẹ̀ iṣẹ́ tó gún òṣìṣẹ́ ó ṣe wọ́n àgbà ọgọ́ta òṣìṣẹ́ sí kò lè yá wọ́n àgbẹ̀wò lọ́lẹ̀ wọ́n ṣe ní síbẹ̀ nǹkan ẹ sọ́ra fún iṣẹ́ tó yẹ torí wọ́n lè wò wípé ìjọba parí iṣẹ́ nǹkan gbogbo owó tí ẹ gbà náà lẹ owó ẹ̀mí lẹ gbà wọn àná àwọn ojúwe fún àti wọn hàn tí ń lé màbí ẹlọpọn dànù torí pé tó bá ti àwọn ẹ lè ronú pé ilẹ̀ tá a gbẹ́ lọ́ọ̀lẹ̀ yìí á kí ni fẹ́ máa fi ṣe torówó tí wọ́n fẹ́ máa kó síbẹ̀ kọ́ ìpẹ́yìn àmú fcc wà bẹ́ẹ̀. owó tí ọmọ lóye sí i torí bàbá Buhari kọ́ ló ń bá ní ràn lọ́wọ́ nínú nítorí ṣe nìyẹn owó òṣè kó sọ́dọ̀ ìjọba má wọ́n kó owó ìjọba wọ́n à ìjọba náà kó tó máa sọ owó òun ẹ máa wo ẹ máa wo wá ìwà ọ̀daràn kéèyàn jí nkéèyàn kó tó pé wọ́n náà tó máa sọ nǹkan ẹ̀kọ́ lọ sọ́nu o abẹ́lẹ́ yíwò ìjọba tó kó lọ báńkì ta ní sọ báńkì ìjọba lẹ́yìn Buhari bíbẹ̀ yẹ ọ̀sọ̀ ló ti rówó gbogbo nǹkan gbà lóṣù oníyẹ ṣe bí n tó gbé àwọn kan lè láìpẹ́ nù tó gbìyàn lè gbain <laughs> ilé ń gbá ilé láwo hmm. ó sì lè tẹ wọṣẹ mílíọ̀n owó nàìjíríà mílíọ̀n owó abẹ́yẹ amẹ́ríkà mílíọ̀n orí ẹ̀dẹ̀ ń gbà lọ́dún kápá ẹ̀ náà kankan bẹ̀ ẹ̀jábẹ̀ jẹun ẹ jẹun ẹ jẹun rárá ní bólẹ̀ ti rí ní kùn sí yọ yìí ibi ìdájá sì yóò tún nìyẹn pé ẹ wá sọ bí ẹ ti rí lọ́ba di wò mí wò Buhari kọlọmba ní ọ̀nà lọ́wọ́ amina ẹ sàmì dáadáa amina ọ̀sá sì lára wọn tó hàn lè mà lọ́lọ́dọ̀ ń bẹ́ẹ̀ nù lórí dúdú wípé ìwọ ní kàkàrìrì kan kẹ́nìkan kò ń fẹ́ gé kí ayé ọ̀dà kébi máa pààyàn pààyàn pààyàn pààyàn yìí ọdún mélòó kan lè yóò gbé láyé nǹkan náà. jẹ́tí yóò jẹ́kún jẹ́ntí yóò jẹ́kún bẹ́ẹ̀. ọdún mélòó yóò gbé láyé nǹkan. jẹ́tí yóò jẹ́ntí yóò jẹ́kún bẹ́ẹ̀. bí dúdú ṣe ń rorí nìyẹn. Mm. rúbọ̀ borí pé kọ́mọ tó ń bisa yóò ṣe dáadáa. àwọn tí wọ́n ṣáájú wa lọ òru la fi kan wàhálà yìí. àwọn tí wọ́n ṣáájú wa lọ wọn ò bá wa rò la fi ní wàhálà yìí nínú àti máa pè orí rédíò atẹ́gbọ̀n àwọn afẹ́sẹ̀ ní ìlọ́pọ̀lọ́ ń gbà mí wọ́n lè gé mọ́ lẹ́nu o àmọ́ yóò tiẹ̀ kọ́kọ́ rí bí sẹ̀sà ìgbẹ́ ẹ̀ máa pariwo àwọn kan tí wọ́n ṣáájú lọ pé ìyẹn kò sí tí wọ́n ṣe ìyẹn nípa apá àjẹran ni àní ọba ti ajẹ́ wọ́n bá gbé mọ́ lẹ́nu tọ́rọ ọlọ́run ni wọ́n fàbùkù kan ọlọ́run ni wọ́n ni wọ́n yà lò ìbáṣepá àti à wọ́n sẹ́nà dáadáa lẹ̀ fún wa àwa kan sáwà nìkan là ń bẹ láfíríkà ni sọ́lọ̀ ọ̀kẹ́ wa tó ni àmọ́ pàǹpẹ́ tá a wà nú ẹ̀ yìí ìhunkúhun tí ń hun ń jọ yẹn nìyẹn àmọ́ lójú àwọn èèyàn tí ń bẹ láyé ń jọ náà èèyàn rí ni wọ́n kọ̀dẹ̀ sájọ̀ tí kálukó fi jọ náà pé a ah, ìbá ah, ah, ṣe bí àwọn àlú tí wọ́n yípo wa gan tí wọn ò tiẹ̀ fẹ́ tó wa ṣe bí wọn ò gbúrú ayé tá ń gbé yìí kò sírù rẹ̀ akáyẹ fọ́pọ̀lọpọ̀ ọbalikọ́lá kó sàlékún àánú ẹ̀fà wà ẹ jẹ́ ká lọ sí ẹjá súnsàlẹ̀ faradallahu alayhim shubuhatahum bi qawlihi mú ẹ̀tì sún ẹ̀tì sọ́bẹ̀ yẹn مفكا لوبي ká لاياتي او لاكام àyàtì لحياتي او fíkíulè دلت awulè على ما يلي أولا إن اعتذار الكافرين عن كفرهم بما يشبه قول الجبرية لو شاء الله منا ألا نشرك لم نشرك اعتذار مرفوض لم يقبل الله تعالى لأنه سبحانه أعطاهم عقولا كاملة وأفهاما وافية وأقدارهم على الخير والشر وزال الموانع بالكلية عنهم فإن شاءوا عملوا لخيرات وإن شاءوا عملوا للمعاصي والمنكرات àwọn فا؟ wọn gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wọn gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kò lè wọ́n ní àròyé bú tí àwọn káfìrí ń ṣe tí wọ́n fẹ́ fi gbé káfìrí kúfùrù wọn lẹ́sẹ̀ gbígbóló àwọn tá a dákọ lẹ́ẹ̀kan ẹni mẹ́ pé wọn ìgbé tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ọba fẹ́ fáwọn ní sáwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń sọ àròjàre kan tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn wọ́n lọ́lọ́wọ́n gbá o ọlọ́wọ́n gbàròjàre yẹn torípọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fún wọn láàká ètò pé kí láǹfà ní láàká ìtọ́lọ́m fún wa wà ámà wà àfìyà ó sì fún a ní ta fi ń gbọ́rọ̀ yé tó pé lẹ́yìn náà ọwọ́ ajẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa kápá ó fún a ní kápá tá a lè fi ṣe dáadáa ó sì fún a kápá tá a lè fi sẹ́yìn fún láburú pé dáadáa ni a lè ṣe ìkànnà wa ṣe yìí. àfà wo ló wá wọ́kálukú lé wá gbọ́rọ̀ lọ́n báyìí bí ẹbẹ́ fẹ́ wà ní ilẹ̀ wa ń bọ̀ yìí nìsín ṣé bí ẹ ti wá láti lè sọ́ọ̀bù kódà pé ẹni ṣọ́ọ̀bù rẹ̀ pé náà ni wà ẹni tí lè rò òjìnà náà rẹ̀ ṣé lẹ́nu ilé rẹ̀ ń gba pé ibi tí gbé fẹ́ wá ó súnmọ́ bí wá sí wá ní òfin wá sí èṣù tí ó pàdé ẹ̀ èṣù kankan ní ọmọ kó alẹ́sẹ̀ kí lọ yìí tẹ́bá nìkan ní ìsìn tẹ́bá bá ń sọ́ọ̀bù tí ọ̀wà àbẹ́ bá ń lé tí ọ̀wà ọ̀lọ́ tafsiri ni olóṣù náà ní jàre kẹwàá bí pé ọwọ́ ló fi lé ọmú ní àbẹ́sẹ̀ ń wọ̀ bọ́ náà tọ̀ lọ ebi ńlá wáyì ńgbàtà fẹ́ ńgbàtà fẹ́ wá ọlọ́run fún aníkàpá táà lè fi ṣe dáadáa táà lè fi jìnà sábúrú ẹ̀ndẹ̀ sábúrú náà ọmọ àmà sí ni òun náà má fi ò dáa gbogbo àwọn tí ó sì lè jẹ́ tó lè kọjú wa ọlọ́run ti bá ní mú kúrò lọ́nà ṣe bí lají láàárọ̀ ìyájí dáadáa sáyé kò forí fún wa àwa gangan kò fẹ́ dọ̀dún ìyàwó wa kò sí ọmọ wa ṣe wàhálà fún wa ṣe bá màmá ni ó mú pọ̀ lọ́nà fún wa a dẹ̀ wá ń àǹfààní yẹ a dẹ̀ fi wá tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́jọ́ o bí ẹ bá fẹ́ wọ́n lè ṣe dáadáa o tó bá dẹ̀ fẹ́ wọ́n lè ṣàbúrò o lábà ńbọ̀ ọlọ́ba ń ka orin nìsí orin tí mo ní kẹ́ ẹ̀kọ́ mẹ́rin ọba ń kọ́ nìsí àwọn afọ àwọn bọ́ síbẹ̀ wọ́n ní bọ́yẹ̀ kì na fi kanákídá an kodisa alitawu waya kifi kana kidan am anama kodisa alitawu minna di usiri maridudun لدى كل فترة من العذر مردود لدى كل نذرة فترة من العذر مردود لدى كل فترة ويكفيك نكدا أن ما قد سألته ويكفيك نقضا أنما قد سألتهم من الأسر مردود لدى كل فترة من العذر مردود لدى كل فترة من العذر مردود لدى كل فترة أفعني تتو yẹ̀kìfíkà nákídán ó ti tó láti dẹjọ́ rẹ nù. ànàmá kọ́dí sáàlìtàwù. gbogbo ń tọ́ ń sọ yìí kádàrá ọlọ́ọ̀ni kádàrá ọlọ́ọ̀ni kádàrá ọlọ́ọ̀ni ó ṣe dáadáa kádàrá ọlọ́ọ̀ni ìjọ tó bá ìjọ tí ìjọ tí wọ́n bá ní kò ṣe dáadáa ní rántí kádàrá ọlọ́ọ̀n hmm. yóò sì gbàgbé kádàrá ọlọ́ọ̀n níjọ wọn bá ṣàbòsí sí i kó ìgbà pé sówọ́ òun lójú yìí máa lọ kádàrá ọlọ́run ni wọ́n yẹ kì fi kànákítá anamá kọ̀dí sàálítàwù. Ó yẹ kì fí kànà kìdán ànàmà kọ̀dí sàálítàwù. Mínà lè ó sì rí màrí dúdún ládá kùlè fètòrọ́tì. Mínà lè ó sì rí màrí dúdún ládá kùlè fètòrọ́tì. Mínà lè ó sì rí màrí dúdún ládá kùlè fètòrọ́tì gbogbo àròyé tó fẹ́ máa mú wáyẹ màrìdúdù ní màrìdúdù wọ́n ti dàlú ọ̀ láyà làdákùlì fìtìrọ́tì gbogbo ẹni gbogbo gbogbo gbogbo fìtìrọ̀ láyé gbogbo ohun tọ́lọ ń dámọ́ ọmọ nìyàn lára àdámọ́ ọmọ ó takorú àròyé kú yẹn lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ Haúsá lọ́dọ̀ ibo, lọ́dọ̀ funfun lọ́dọ̀ pupa gbogbo fitrọ tọ́lọ̀ ń dá sókè pẹ̀ ìlọ́mọnìyàn lọ́tàkó. mina ló fìrí mari dúdú ládàkó lè fètè àti mina lè fìrí mari dúdú ládàkó lè fètè àti. àfààní ṣe bí fàáńtà tó ìbú tọ ìní iná jẹmi àhún fàántàtù ìbù tọ ìní iná jẹmi àhún síbẹ̀ ilẹ̀ gbé lọ fàántàtù ìbù tọ ìní iná jẹmi àhún ẹ má jẹ́ ọ̀dà bá gbé kí ní fọ́mọ tí bẹ̀rẹ̀ yìí ẹ فأنت تحب الطاعنين جَمِيعَهُمْ عَلَيْكَ وَتَرْمِيهِمْ بِكُلِّ مَذَمَّتِهِ عَلَيْكَ وَتَرْمِيهِمْ بِكُلِّ مَذَمَّتِهِ فأنت تحب ṣebí wọn náà gbogbo tọ́ ìmìnà gbogbo ẹni tí bá ń búwọ tù ìbù lọ́mọ́ dú padà fa'anta tù ìbù tọ́ ìnìyàn jẹ́mí àwọn ìbùwẹ́ bá bú ọlọ́mọ́ bú padà ègbéyàn lérí kádàrá kẹ́ni ó pò mọ́ ara rẹ̀ wọ́n kan wọ́n kan ojú rẹ̀ kò pé à èyí kọ́ kádàrá ọlọ́ni fa'anta tu'ibu tọ́ ilé ilẹ̀ jẹ́mẹ̀ àwọn tẹ̀mí àwọn ní gbogbo ẹni bá bú ọlọ́ òkú padà èèwò pé à ilé ìkòtò yẹ kádà lóhùn ó bú padà kó dàbí wèrè bú ọ bú tí ẹ aléèkà wà tẹrù mi hẹ́mẹ̀kọ́ lè mẹ́dàmẹ́tì عليك وترميهم بكل مذمة وترميهم بكل bú ọ kan mẹ́wàá ló padà tó yẹ kí wọ́n mọ̀ pé òun ah, ah, lọ mẹ́sì wá ó pé ọjọ́ ni èkú ayẹ wọ́n kan èyàn wá ní ohun ọ̀dáhùn ọjọ́ pípẹ́ ní ẹ̀ ìwọ náà mà ní àbá ìwọ náà mà ní wọ́tẹ̀ni hálù wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà mi kulli firqati wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà mọ́ وتنحل ما ولا تأكل مودة وتبغض ما نواك من كل فرقة نواك من كل فرقة وتبغض ما نواك من كل فرقة ẹni bá ń bọ́ sọ̀rẹ̀ wọ́n tẹ̀ ní alù kúlá mawadati tàbí sọ́fúwà mawadati síbẹ̀ ń bá ti lè mú ọlọ́rẹ̀ lọ́la ìfẹ́ rẹ̀ bọ́rùn òhú èsè ìyàrí tó bá wọn. mawadati. ìfẹ́ wọn mú ọlọ́rẹ̀ ìlọ́la ìwà lọ́la fẹ́ wọn bọ́rùn lọ́la fẹ́ wọn bọ́rùn ọ̀dà tó bẹ́yẹn èé sẹni tí a máa sin tí ọ̀dà sí tí wọ́n máa ń ṣe ń tọ́dà padà irú wọn kọ́ ń kí ẹ. wọ́n tún bò gídùn máa ń na wá kàmí kò lè fi ẹ̀kọ́ sí ẹ̀. wọ́n tún bò gídùn máa ń na wá kàmí kò lè fi ẹ̀kọ́ sí ẹ̀. ṣebí wọ́n ni tọ́mọ bínú sí gbogbo ẹ̀ ń bá ti bá ọ̀sọ̀ ta ẹni ọjẹ́ máa ná wáàkà ẹ ń bá ti lè mú ọlọ́ta báyìí kódà ibi tó ṣe dé gbogbo ẹni tẹ́niyàn ò tún bá sọ̀tà ó tún fẹ́ kán máa bọ́ gbógun tì í kọ̀tọ́ àwọn òṣùpọ̀tọ̀ bí ń bá wọ́n jà nìkan ìyàwó rẹ̀ ò ní jẹ́ òkì mọ́ tí ìyàwó bá ń kí yóò dìjà ọmọ rẹ̀ ò ní fẹ́ kó kí mọ́ tọ́bá ìlọ yóò dìjà tó rí ọ̀rọ̀ gbélé ní kádàrà ń bẹ̀ wọn ipe kìíní owó rẹ̀ tí wọ́n jẹ mọ́lẹ̀ yẹn kádàrà ọlọ́ni kẹ́kẹ́ sọ pé ọmọ yẹ ká bẹ̀rẹ̀ pé ẹ má bẹ̀rẹ̀ kádàrà ọlọ́ni báńkì sí sí atm rẹ̀ ọlọ báńkì o kò dé lórí kádàrà وحالهم وحالهم في كل قول وفعلة كحالك كحالك يا هذا كحالك يا هذا بأنجاه حجتي كحالك يا هذا بأرجاه حجتي wàhálùhùmọ́ ìṣe sí àwọn èèyàn fi ikú lè kọ́ lè wà bí láti ìṣe sí àwọn èèyàn níbi iṣẹ́ ṣíṣe ìṣe àwọn èèyàn níbi ọ̀rọ̀ sísọ ebíbi kàhálíkà kàhálíkà yá àdáàbí àríkà ìrọ́jà tí كذلك يا هذا بأرجع حجتي ìṣesí wọn yàtọ̀ fún ṣèṣì tiẹ̀ náà irú tí a ń sọ ìwọ náà ń sọ irú tí a ń ṣe ìwọ náà ń ṣe wọn ò ṣe kan sí ọ kó o sòdì kéje ẹ̀ sí wọn tẹ́ máa ṣe dáadáa sí ọ dáadáa ló ń ṣe sí wọn má ṣe ń tí ọ̀dà sí ọ ń tí ọ̀dà ló ń ṣe padà ògbélé ní kádàrá ń gbà yẹn èyí tá a sọ yìí èyí ni àròjàre tó fẹsẹ̀ múlẹ̀ oògùn tẹ́lẹ̀ nìkan ní ìsìn kẹjọ sàdé lórí orí pé ẹwà 10,000 kọwa parí tẹ́tàn kò pé ńgbà mo gbéṣẹ́ fún yìí owó tí mo ní lọ́njọ́ yẹn 100,000 ni àmọ́ lè ní dábẹ̀ ìpẹ́ bọ́lọ́hun ó ti wọ́wọ́ mílíọ̀n fúdé eléyìí ìlú lẹ́dẹ̀ òǹdásí ní 10,000 gba 50,000 máa mú lọ kó sẹ́rẹ̀ nìyẹn. ọ ṣe bá wọn. o ṣe bá wọn. Ah, ah. àbí kádà lọ́n kojú orówó. kásì ìwọ náà lọ́ba sanwó dín fún ẹni tó gbéṣẹ́ fún nípa péjọ tó gbéṣẹ́ fún oní lọ́wọ́ àmúgbàtọ́ tí ṣiṣẹ́ tó sanwó nǹkan sẹfẹsẹfẹsí kò sí owó òtún bíi twenty thousand lọ́mọkọ àròjọ fún pé wo arákùnrin má bínú sórí nígbà tá à ń pèsè fúnra wa ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún ní bẹ lọ́wọ́ àmọ́ lónìí o sẹfẹsẹfẹ gba gba five thousand yìí so náà gbà lọ rẹ ẹ yàtọ̀ síra yín ntẹjọ́ ń bára yín lò ntẹjọ́ fi bára yín lò náà jí ń bẹ fi bára yín lò yìí tó wá rí bẹ́ẹ̀ ò wá ní gbọ́n lábala bẹ̀ yẹ kọ́ mọ̀ ń yanjú kọ́ wá dábàlá tọ́ lọ́hùn kọmọ wá sí tí ọ̀dá kọ́ pé kádàrà ọ̀nà lójú sí àfà tó gbẹ́lẹ̀ àsílé tọ́lẹ́lẹ́ à ń lé ó sì ní owó tí ẹ lè bèèrè sínú àti sàárì ah. ní rọrùn ah. àmọ́ bùkátà kan tí pààrẹ ò tí ìká tọ́lọ̀ dágbálé ló gbé ọ lérí ikọ̀ mọ́fowó tí wọ́n èsínú lé tí wọ́n èsì sàárì ilẹ̀ nílé ẹ̀dẹ́ àwọn abẹ́rẹ̀ pé sáà ní ṣe ìsínú ní ọ̀nà kádà ọlọ́run ọlọ́run rí òun o ọlọ́run rí ọsọ́ ọ̀dájọ́ ibi ẹ̀yà ń kọ́ kí ní tẹ́ ra ánẹ̀ káwẹ̀ tó dé tẹwàá náwẹ̀ tó lọ tẹ́ ń kọ́ ìwọ̀n ò ṣe gbé ọ̀rọ̀ débi pé bọ́lá mákàrà à ń tọ́ fẹ́ ṣe mọ́ láyé wà á ṣe kí lé kọ́kọ́ jẹ ìlú náà. bákan. káwọn yẹn á ṣàdúrà. ibọ́ ọ̀sẹ̀ yẹn kan gbọ́dẹ̀ bíi pé kọ́ mọ̀ yìí pé bọ́bá rẹ̀ owó náà tó rejọ rejọ tá a bá kọ́ mọ́ ẹni ẹlẹ́ni yóò gbúrẹ̀ kan náwó náà. sẹ́kàdàrà ò sí ń bèèyàn. ẹlẹ́nìkan tó ṣe nǹkan láyé rí lákọ́gbọ́n rẹ̀ lójó orí ṣe tọ́lọ̀ kéyàn tẹ́lẹ̀ owó jọ tẹ́lẹ̀ ẹjọ́ tẹ́lẹ̀ ẹjọ́ ọwọ́ arí bùkátà sí kò ní ìdíkọ́ máa gúgì ọrùn sáwà yá tí bá ti pé kéyàn fi làkà ìkọ́wà láyé sáwà ní ìsìn kéyàn yá kéyàn máa rúgbò lálẹ́ lórí alẹ́ báwọn ìyá àti nǹkan iláyé náà ni o ọkọ̀ lódélẹ̀ yìí ọkọ̀ lódélẹ̀ yìí o ọlọ́run lọkọ̀ yìí o ẹ bá gbà fáwọn ará bí yẹn gbogbo wọn gbà lọ́rẹ̀ tán ẹ̀rọ owó kíníkà owó gbá bẹ́ẹ̀ bá tún mọ̀ lówó ata ó kò owó yọ bá kò owó yọ tán ó kò owó owó wọn a ní béèrè owó lọ́rẹ̀ ìwọ́kọ̀ fẹ́ bèrè sí ọkọ̀ fẹ́ bọ̀bá láyé àbọ̀mọ̀ mọ́lẹ̀ mọ́lóbìnrin ọba ní jẹ́ ọmọ sáré ká ń torí rẹ̀ ah. ọmọ ń tàbí sí ìdí ìsìn ẹ̀mí ẹ̀ ń dàtò tó ó ti bọ̀kàn náà ń tọ́ lọ dẹ́bà ń lé ìsìn bẹ́lẹ̀ àbá ń bẹ́ ń tàbí sí ìdí òun ti ń wa agó ń sìn ah nígbà tí ó tu dàálẹ̀ tí ó máa lọ yáyáyá lẹ́kọ́ bá nǹkan lẹ́lẹ̀ tó wọ́n pọ̀n tẹ́bù sí ọ̀dà ní padà ní. àlèsì wọ́n ló rọ̀kà ìwọ́n kọ́ wọ́n lẹ̀ ná. Ah, ọ̀pọ̀ sàrìyàn wọn ó ní ọlọ́ta. bó bá lẹ́jẹ̀ yẹ wà á jáde wà á jáde sínú. ẹ̀ẹ́dọ̀wọ̀ o lẹ́n tí ó bọ̀ sí lé ẹ̀ẹ́ ọdẹ ìgbà sọ́ọ̀bù lọ ẹ̀ẹ́ kò lé wà á dẹ̀ fi oúnjẹ ajáde sínú. tí màgí ti já. kò sí pé bóyá kí wọ́n fóúnjẹ ajáde sínú ní ọ̀làwẹ̀ ọ̀làwẹ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ sàwẹ̀ rẹ̀. ẹnu pé yọ ọkàn já ni. ilé tèbó se lè mọ́ jà eh, iyọ̀ tí ọlọ́run bá lékẹ́lá máa fi só ń jẹ ní òsì La ilaha illallah ah, ó ti máa ń wà ń bẹ́ kéè máa jẹun tí ẹlẹ́yà se a pẹ́ bàbá ẹnu àwátá káàtí jẹ́ ọlọ́mọjà jẹ̀mí ní àmìnà bánisàmí bánisàmí pẹ̀lú ògbọ́n níwò yẹ́ mi ìwọ náà máa jẹ́ jẹun ajáde wò kọ́ wá gbéṣẹ́ yàrá wọn olólè mọ̀ yàtọ̀ pẹ́pọ̀tọ̀ ajáde ò tí mọ̀ yàtọ̀ ìbéèjẹ́ ń lẹ́à oh, adumakari àmì ní ìṣe jẹ́mbẹ̀ ọ̀nà wà sí ya ẹniyà ń bá ẹniyà ń jẹ́ ìtìtì ìkú bọ̀rọ̀ kí èmọ́ lẹ́lẹ́ à ń lé alóhun ah. bá yé rí lọ́wọ́ ní ilé tí kò lọ́hun ẹ mọ̀ pé kámàbà kámà sọ ọ̀pọ̀ ni kámà sọ jù kámà sọ jù ni gbogbo tá à jẹ yẹ ní ìdí ajẹ́bàrá kà máa oúnjẹ tá ń jẹ yẹn ọyẹ kájà àlùbáríkà máa kájà àlùbáríkà máa téèyàn bá ń jẹun tẹ́ pé bàrákà ò sí ń bẹ̀ ó ní bí wẹ́ẹ̀ sí máa rí lọ́la tí bára tá a fi bímọ náà nù bára náà dá máa fi ṣòwò ọmọ bí náà dá fi àbí kọ́ jẹun tó ní bàrákà lára yóò kò ní mọ bẹ̀ yẹn wọ́n yọ yàtọ̀ kan báyìí yọ yàtọ̀ ìyẹn tètè mọ̀ ni a máa yàtọ̀ bẹ́yàn bá ń lọ jẹun nísọ bígì àbíkí náà ń pè mr bígì ẹ̀yẹn tí lọ jẹun lẹ̀ mr small ẹ̀yẹn kò ní tí mà ní ìsìn ọpara ah, rẹ̀ nù jẹ́lẹ̀ àwọn ṣe ń jẹ fún ọ ìtawà kìí débẹ̀ ni pé ẹ̀ńtẹ́lẹ̀ wà á ṣe ń jẹ fún yóò tó ń jẹ iná o jẹ́ pé ìyàtọ̀ tó ń jẹ iná o kọ̀mọ́bí ah, ó dẹ̀ tún gbẹnu jẹ́ o ayé rẹ̀ tó bá ọmọkùnrin kan sọ ikimọ̀ kan láìpẹ́ yìí ìbọrí mo ẹsẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ o ó ní ọ̀rọ̀ láàrin ẹ̀gbọ́n wọn àti ẹnìkan wọ́n wọn ọ̀rọ̀ ní ẹ̀gbọ́n ọ̀wá ẹ̀gbọ́n ọ̀rọ̀ nílẹ̀ kan ìborí pé ẹ̀gbọ́n rẹ ìyàwó wọn ní ń bọ́ wọn wọn ò lè máa sọ jù bá ń lọ ọlọ́wọ́ a sọ pé ó níbi ọkùnrin ọ̀jẹ̀wò obìnrin dà torí rí òfin dàrú ní ìgbọ́ orí láyé ẹgbẹ́sọ̀ ìlú bá ń bọ̀ oníbi tí ó jẹ mọ̀ tí òfin ní máa ti ń ṣe mọ́ láyé mo ní ó wí wọ́n kú tán nìyẹn. olùgbòye sọ nìyẹn pé kọkùnrin kan kọ́ máa jẹun ìyàwó rẹ̀ kínú ẹ̀ máa dùn kọ́ má fi ìbànújẹ́ máa jẹ́ pé wọ́n lọ́n tó ń jẹ kíkú má lọ gbàbẹ̀ ni o olùgbòye bá ń jẹ́ máa jẹ yó tẹ́ máa jẹ yó wàá kàn jẹun tẹ́ di wá gbé yòókù lẹ́ ẹ̀ jẹ́ mọ́ ni ẹ̀yìn ohun ọ̀jẹ́ mọ́ sóúnjẹ ayẹlẹ yìí ni à ah, wọ́lọ́ ṣe náà oúnjẹ ayẹlẹ lẹ́yìn ni obìnrin gan ọ́ sọ̀rọ̀ tó bá lè kí ọlọ́wọ́ fi jí padà pé á ah, ẹjẹ́ ah, ẹjẹ́ ẹbí ẹbẹ́ mi lọ́ ni ọlọ́wọ́ sì jẹ́ mí. lùsí ara rẹ tún jẹun tuntun lábọ́. international akramakunla kò fi ma lẹ́yìn òní kan kò fi ma. wọ́n tún wọ̀ tún ṣe ń jẹ́ ilẹ̀ tún nà á. ó tún ná tún ọkùnrin láhàbí ni tọ́ mọ́tàn rẹ̀ o ní kó mọ́ àtọ́jú ẹlẹ́hà ni o gbogbo yẹn kó ajáde ọlọ́run wọlá ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó ń wá sí wá sí tọ́jú ọkọ̀ ajáde tí ọ̀fẹ́ háyàwó ẹ̀ ah, ọlọ́ba ń sí rọrùn fún yín lẹ́sì ẹ̀yìn kan wà tẹ́ ìháyàwó yìí àmọ́lọ́dún ní ẹ̀tìdọ̀kọ̀ ẹlẹ́à abúrọ́ ni mo ti ẹ̀rẹ́ ní mọ́mẹ́ nìkan bí n ti ẹ̀mọ́ gbogbo èèyàn mo mọ́ máa àlùbáríkà kan báyìí báyìí nìsín kódà ń bẹ́ ń tẹ̀ sí ìta wà lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ kan bá ń gbé galáyé ọmọ kẹtọ́lọ́ ọba ń sàánú ló bá rò pápá àpáńjò ní ló ní kíyàwó wọn wọlé ìyàwó ọkàwé dókè ọkọ ọkàwé dókè hmm. ni wọ́n ti wá ń sọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn pé jẹ́ apamọ́fọ́lọ́hùn jẹ́ apamọ́fọ́lọ́hùn àmọ́ mọ́kà tó lọ yìí ọlọ́run sáà bù lásìrí ló bá fẹ́ lọ sí hajj ló bá pè mí pé kó wọn dágbére fún mi ọwọ́ apọ́sítọ́tẹ́ mi ò sí lé mọ́ wọ́ságbé ní jọ́nà àbí wọ́sáǹtì gbòòrò bọ̀ sá lédè kan sá asápàdé lójú ọ̀nà kí ọlọ́run lè bá àjẹ́ ń ntọ́fẹ́ kí n rí ká nílé wá bá mi inú mọ́tò ni ìyàwó rẹ̀ bá jókòó sí tí ìbàdí wáyé sẹ́mi nínú ilé kéwú àmá ọ̀nà mo ti pàdé wọn àwọn bá páàkì kan àná páàkì tẹ́gbẹ́ bi tẹ́gbẹ́ ń bọ̀ ọkọ̀ wá bọ́ọ̀ta bàbá ìmáàmù bẹ́ẹ̀ jọ náà ara wa ni òun wá fẹ́ yọ̀ fún mi kó n lọ ṣáàjì lọ́dún ni àmọ́ kò ṣeé ṣe fún máa wù mí láti wá kí mi ń a Hmm. bọ́ndà tí rí ìwọ́bá ọjọ́ ma àlùbáríkà fún mi báyìí ẹ ìbójú nítọ̀ orí ẹ̀ náà làwọn wà ó táwọn ń ṣe ní ẹlẹ́à àìyá ọkọ rẹ̀ lọ sáájì ó sì wà gúrẹ́gúrẹ́ ọwọ́ sẹ́gbẹ́ bá ti bímọ ìtàn káfẹ̀ kan sí fún òǹbẹ̀ wọ́n làwọn bọ̀ àrí ni ní abáṣà lọ àṣàdúrà lẹ́sẹ̀ títì náà ní bá lọ ọwọ́ àṣìṣà ó tún wá padà wá bíṣe rẹ̀ bíṣe máa wá kí mi àtúndà àlẹ̀mú ni mo lọ̀rọ̀ ẹ̀ha ọmọbìnrin yìí lónìí ẹ̀sábà ẹ̀fọn aládùúà náà ni ní ààyè sàdúà ẹ̀yìn lẹ̀ ṣẹ́tọ̀ bá ń gbé wá yé ń bá sọ̀rọ̀ <laughs> ọmọ tí mo rí ìyàmọ̀ àgbàríkà ni bẹ́bá rọ mọ̀ mí ìdára rọ bìí mi ẹ̀ mọ̀ pé eléyìí obìnrin eléyìí ah. olórí ibo obo ni. anabi ah, ibrahim aleyhisalaam ọ̀rọ̀ ìyàwó ọmọ rẹ̀ lẹ́njọ́ kìíní àná tọkọ ẹ bá dé sọ kọ́pá rọ̀ lẹ́kùn ilé yìí o ilẹ̀kùn fúlẹ̀mù yìí dá o. ìyàwó àmàpọ̀ náà ni ńgbà ọkọ dé tí ń jíṣẹ́ fọ́kàn pé bàbá àgbàlagbà kan délé ojúwèjúwe ànábì Ismail ma yí pé ìyàwó bàbá àwọn oníjúwe ọlọ́wọ́ àrùn ńlẹ̀ pé kọ́ parọ́ fẹ́rẹ́ mú yí o aha Ismail ló ti lọ lọ tìfìtìfì ọdún lọ ìtàsọ fún wa pé ọkọ̀ gbé ọwọ́ afẹ́mi ànábì Ismail tó wá padà wá ọwọ́ apá yẹn ọwọ́ arí mọ́lẹ̀ lára obìnrin orí mọ́lẹ̀ lára ẹ̀ ọwọ́ akitán ọwọ́ asọ fún pé tọkọ ẹ bá dé sọ fún pé fúrẹ́mù yìí dáa báyìí kọ́kọ́rọ̀ jẹ́ ọ yọ o tó kù yìí dáadáa o Ismail ọ̀dẹ̀ sọ ìtàn tàkọ́kọ́ fún ìyàwó ẹ̀ kejì kọ̀ sọ fún tọ́mọ pé wọ́n yà ló fi gbọ́ ó kan wà nǹkan kan mm. náà. ìyàwó tó bá léjọ́ náà ti lọ dandan bí n bá rí tí ọ̀dá lára ọmọ rẹ̀ àápọ̀mọ ẹni sẹ́yìn ni pé èrè lóbìnrin o wọ́n bá lé dákọ̀ àásọ fọ́lọ́ ń ọkọ̀ mọ́jọ ọmọ owó gbogbo ọmọbìnrin mo rí mọ́lẹ̀ lára ọmọbìnrin ọmọ ní ó sì gbé wa. ń bá sọ̀rọ̀ lónìí kí n fáwọn láàyè àwọn ọmọ rò ní abá lọ wọ́n lọ ìrìn wọn ò tí lè tí ju wọ́n lè ti kọjá anú apẹtẹ díẹ̀ ń bá ọkọ ọba ni a ti mú déètì báyìí inú oṣù táwa yìí náà wọ́n ti jọ sọ́mọ ọkọ̀ ọlọ́mọdé lórí ibú lóbìnrin mọ́lẹ̀ sàwà náà lórí ibú ọkùnrin obìnrin mẹ́ẹ̀ owó náà ni pété alára fún báyìí ni hmm. hmm. wọ́n bá pè mí à ah, mo lọ́lọ́wọ́ bá ọlọ́ba ń sànú yín o lábá retí ọjọ́ kò jọ̀sẹ̀ méjì lọ wọ́n sáàdì ilé kéw lábá pè ewu ilé kéw jọ lábá abáka hútú báyìí sẹ̀kú hútú àkànbẹ̀tẹ̀ máa ń kà fẹ́ àjọ̀rọ̀ mọ̀ bá lè kà fún obìnrin kan. Ah tí ẹ̀dá aláyé nìyẹn àwọn àbábẹ lọ́n pé ọlọ́mọdé ọ̀dámọ̀ràn pé ó sí o sí o ah. lọ́ba lọ sí o sí ọ̀ràn nù o wọ́n sáka ojúbà wọn àtàkà ńjọ náà mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mo wá ń sọ̀rọ̀ débi ẹ̀há kan tá tọkọ̀sẹ̀ kan tí ọkọ rẹ̀ tó sì ra odidi ọkọ̀ tuntun jíìpù tuntun fẹ́lẹ́ hà yẹn bẹ́ẹ̀ bá gbàgbé ta lọ há lọ́nà ògbèrè èmi máa ń sọ̀rọ̀ lọ́ntẹ̀ ń bá wọn fọkànlélé rí ọkọ rẹ̀ ní wọ́n bá dẹ̀ sí kán báyà yí kó tẹ́gbẹ̀ ẹ̀mí bá dẹ̀ kọ́ etí sí ó ní pẹ̀lú ògbọ́ ọlọ́pàá tẹ́ sọ bàbá kó tó lọ ti ń bọ̀ mara mọ́tò tuntun fọ́lẹ́ àyìnà Allahu Akbar mo ní gbọ́ ó lọ ra tutù fún náà sẹ́bẹ̀lẹ́ rí kàbá òun múlá mo ṣe rí nìyẹn ọlọ́rọ̀ kọ̀pílẹ̀ náà mo ní ìyá alágbájá máa dúpẹ́ bọ́lọ́hun bẹ́yàn bá fẹ́ kan há sínú ilé rẹ́ǹtì tẹ́yàn bá fẹ́ kan há tí ẹgbẹ́ bá bá fẹ́ lọ bì kan kò tún rówó mikra hmm. kò tún rówó dánfó ó ti sórí